Saturday lóòrùn kòkò lòlù tí yóò fi gbà ó ti sẹ̀ lára yóò bí wẹ́rẹ́ yóò rí ẹ. fa ọgbà o bọ́lájú kò ń lé ọmọ rẹ̀ lápá ọ̀kẹ́ tí mi yẹn ní fan ọ̀dùn lórí ìlúmọ̀ èkó ìlúmọ̀ mú bá a ṣe fọ́ ọlọ́jọ́ òṣojú ọ̀nà ẹ̀bọ ògbéni tí o láǹtì ọ̀sẹ̀ sí àṣẹ bí ẹ̀gà àmì olùfẹ̀ tí ń sọ́mọ̀ ìwà apákò ọ̀múlà tí ó yàrá olùfẹ́ ò bàjẹ́ gbogbo nǹkan bọ̀ wí ìgbà tó bi òun ni ó gbogbo kòkò náà ìlútùbà ìlútùsẹ kò síbi bẹ́ẹ̀ ni báyìí fá gbọ́ bẹ́ẹ̀ ni. ìrosùn láàrán mọ́lẹ̀ èèlè adúbá fún pòóyè alábí wọ́n ní kán mọ̀ gbé pòóyè rọ́jà ìgbà tí wọ́n gbé pòóyè rọ́jà òkìkí kan lọ́jà ariwo ẹkún gbàlú kan. fani kele kó mọ̀ gbé kó mú. agbo abẹ́ o. òyìnbó ní ọlọrin tí ó pọ̀ ní láì tí wọ́n ṣe gbẹ̀. fa gbọ́n tán sọ sọ òṣàtẹ́ ìbò òun ni kò gbé e. ìlútùbà ìlútùṣẹ aboyún ilé bẹ́ẹ̀ ni báyìí ó gbọ́ ipá bẹ́ẹ̀ ni. èmi sá mo sápamọ́ sápamọ́ orí mi ò sápamọ́ mo rìn kọ̀rọ̀ mo rìn kọ̀rọ̀ orí mi ò rìn kọ̀rọ̀ adúfáfò òsàlọ́ ọ̀sẹ̀ mọ̀gbò ilé tí ó fẹ̀ lújoyè aláró òsàlọ́ ọ̀sẹ̀ mọ̀gbò ló fẹ̀ lújoyè aláró ifá ló fi mí joyè ajá gbangba fanikele kò bá ní òun ní ó gbé. ìṣàlẹ̀ ìpa o wọ́n bá ti gbé ìlú ó tún bà torí pé orógbó léso ṣùgbọ́n kò lójú awẹ́ àgbáàrin àbìsọ wàrà lẹ́gàn ọmọ yọyọ nílé aládìí bàbá ti ń lóyún inú láàmú lẹ́yìn ọmọ gbogbo nǹkan mọ̀ tù bàyọ̀ mọ̀ tù sẹ́ bí òòṣà tóyìnbó bá ti lè gbé ìkòkò odò àdúpẹ́ òòṣà yé pa o. ọ̀gbàdàmú gbàdàmú obìnrin yán yán bí òkúta ògbénu ìmọ̀ṣòro àtọ́rí ẹni òsùnwọ̀n ṣe ọ̀fà Hello, my pretty. Ẹ ṣàṣe. Ẹ My darling. You're welcome. Thank you. You're welcome to my house. Billy, how are you? I'm fine. Glad to hear that. Ijo, Ìjọ wo lẹ fẹ́ jáwọ́ nínú àdágbé àdáfà tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ dá wà nínú ilé yìí? a ní kí n jẹ́ ká wọ ọmọ ọ̀dọ̀ kan fún yín kó máa bá yín mú bá máa wò. ọmọ ọ̀dọ̀ àbí. níbí báyìí iṣẹ́ mélòó lọmọ ọ̀dọ̀ fẹ́ ṣe iṣẹ́ mélòó èmi fẹ́ ṣe I like it I want to exercise my body yeah <laughs> kí lọmọ ọ̀dọ̀ fẹ́ ṣe tí mi ò lè ṣe. well. excuse me ma distract me my dear pẹ̀lẹ́ dear ó ah, ní ọmọ lẹ́ṣà ni ẹ́ Hey, where exactly. Ìpẹ̀rìndó uh, that should be in uh, Atakumosa East local government. yes. Yeah. can you say that. <laughs> kò sí ibi tí wọn mọ kò sí ìlú tán mọ kò sí nǹkan tẹ mọ òun náà làṣìlẹ tí ń dàgbà ẹ ní ìdí ọmọ ọ̀dọ̀. ẹ ṣe ẹ ṣe now let's continue please padà hmm. so ipò wa ni mọ́mì ti wà o. ìjẹ̀bú ni mo ìjẹ̀bú pọ̀ ìjẹ̀bú pọ̀ ibo ní bẹ̀. ìjẹ̀bú igbó. ìzèlà ìjẹ̀bú gbó. Ah, ah. side bo ní ìjẹ̀bú gbó. òkè àgbò. what. bẹ́ẹ̀ni. òkè àgbò. ìzèlà. òótọ́ ni. òkè àgbò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọmọ àgbèjì gbèjé hmm. palẹ̀ ẹ̀rọ pàtà hmm. ah, ọmọ alẹ́nu lọ́rọ̀ bí ọbẹ̀ <laughs> I like it very much. Thank you, ma. Ah, that is nice. But, um, my dear, you just excuse me for a few minutes. I want to have a heart-to-heart -heart chat with Bolari. Okay, ma. my dear. Beautiful. Pretty. Thank you. Now let's go. Oh, mommy, thank you so I'll be right back. Mm. It's not a shame. Mommy at this point, I really want to appreciate you. Thank you so much for my gan, Baby, Èmi gan like it. Ṣé kò sí. Ṣé kò sí. Ẹ wọ́n ká múra wa. <laughs> Ẹ̀yin gbogbo ló yẹ kọ́ wa pé ní Adúmúròde olùmọ̀ràn ọkùnrin. Gbà síbẹ̀. Ṣẹ̀bọ̀ tó fọ́ ni. Eh. Nítorí ẹ̀gàn ni mo ṣe mú wá báyìí mo rí kó lóyún kí n tó lè mú wá síbi torí mi fẹ́ kó dàbí ti tẹ́lẹ̀. èmi nìkan tán <laughs> olúwa ṣe o olúwa wà dúpẹ́ o ọlọ́run ṣe o ah, tó wá ṣe oyún ẹ̀ ní ìrọ̀rùn a ṣe bíbí ẹ̀ nídẹ̀ra. Ah! àmín àmín àmín àmín. wọ́n gbé tí mo mọ̀ jẹ dé ah. ọlọ́run ṣe <laughs> tí ẹ gbọ́n náà gẹ́ẹ̀ ṣe èyí tí ẹjọ́ fira yín lè jọ sí yẹn wọ́n ní kò tiẹ̀ tó ọdún kan báyìí tẹ fira yín lè kí ló bá lọ lóyún pé ó tiẹ̀ ti bí ìbejì gan. ẹ lóòótọ́ ni mi náà gbọ́ pé ìbejì ló lò. kádàrá ò ní yẹ. bó ṣe wọ lọ́rùn nìyẹn. bó ṣe ibi tọ́lọ́ ń kọ kádàrá tí èsì. ọlọ́run lè kó bèmi náà ló jẹ́ ayọ̀ tèmi náà ló dé. Ah, ọlọ́run ṣeun àmọ́ ètò wa kù tíṣu èèyàn bá ta èèyàn ń dọwọ́ bò ni gbogbo tó jẹ mọ́ ìyàwó tó jẹ mọ́ bí ariwo ẹja àfilẹ̀ náà tọrọ ọmọ bá délé àṣì gbogbo ẹ̀ papọ̀. òde ah, wàá rí yẹn sọ o. Ah, bẹ́ẹ̀ ṣé o tẹ fẹ́ sọ náà nìyẹn. Ah, kí ló ń sọ yìí lágbára Ọlọ́run lẹ́yìn ilé ibẹ̀ ta lè máa bí. àmín ẹ ti kẹ́ mi ẹ kẹ́ mi mú sókè mi. o wá wá ṣe mo ṣe wá mú inú mi dùn. Hmm. Hmm? Bọ́lá bẹ́ẹ̀ ọmọ amúnú ẹ̀dùn ọmọ amúnú ẹ̀dùn lẹ́yìn ilé ìbẹ́ tálẹ́ máa bí lágbára ọlọ́run. ẹjẹ tètè gbẹ́sẹ̀ kan torí mọ̀ kébí la máa ṣe tuntun torí àgbà. bẹ́ẹ̀ni Ṣẹ́mi lórí what is it? mo ti ń wá ẹ káàkiri náà kí ló ń ṣẹlẹ̀? ìrìn àjò ojoojúmọ́ yìí náà ni. <laughs> ṣé mi lóore ah I think we have sorted this last night kó wá tún ní gbogbo ilé ìtọ́ tó ṣe yìí sí definitely màṣá ṣiṣẹ́ lóòótọ́ confession kan ni mo lọ fún and it's about two weeks so definitely iṣẹ́ náà la bá lọ. Hmm? èmi ni mo ní kó jókòó kó má dára ẹ láàmú orí mi ò tiẹ̀ fẹ́ gbé anything tó ń pàtì mọ́ complications ìbọn tí ọ nípa oyún tó wà nínú ẹ̀ so ṣé mi wà ní lọ ṣiṣẹ́ ni ṣé màá jókòó tẹ́tẹ́rẹ́ sílé ni no má ṣe lè fún mi náà do you know what ojoojúmọ́ ìṣẹ́jú ìṣẹ́jú ìjọmọ pé mi ò lè rìn mi ò lè mí tí mi ò bá rí ẹ láyìíká mi. bẹ́ẹ̀ <sighs> bẹ́ẹ̀ ọ̀rẹ́ yé mi àmọ́ you know I will definitely miss you. I'm missing you already baby ọlọ́run tó ṣe tí oyún fi wà ń bẹ̀ láyé àtàláfíà àbínú yẹn náà láyọ̀. àmì o. nothing will happen to you. amen. Hmm? èmi ò tẹ̀wá ní kẹ́ má lọ kẹ́ má pẹ́ ni èmi náà mọ̀ pé ẹni tí ò bá ṣiṣẹ́ kó lè járe òṣì hmm. ẹ ṣáà máa lò ju two weeks lọ. mo ti gbọ́ okay? Mende. Oh. What Nothing. Ṣé kìí ṣe pé hmm? má dẹ̀mú fún <laughs> Let's go baby, let's go baby. Yeah. fasaran fasaran fasaran fasaran ma gbóyún ọ̀jẹ̀ falẹ̀ má gbóyún ọkọ o o. yẹmi gbé ọmọ ọba fọ́ṣù. Oh Lord blood Jesus. bẹ̀ orí o dákun ṣọ́ mi. dọ́pẹ́ mú. ayé mi máa bọ̀. dọ́pẹ́ mú. yóò mi tó tún ìlú wa. ayé mi kò arábìnrin ìgbọràn ọ̀sán jẹ́ bọ́ rúra arábìnrin arábìnrin ìgbọràn. ọ̀sẹ̀ ìjọba rúru rẹ o bí lè. tó ń sọ ẹ má ṣe mí ní kàyéfì egungun lójú àlá mami same egun tí mo rí lójú àlá the same one náà ni mo rí nínú nǹkan tó wáyà mí lẹ́nu gbogbo ọ̀rọ̀ tó wà pé. eégún yẹn bí ṣe ló ń pọ̀fọ̀ àbí ó ń pe àwọn àyájọ́ kò tiẹ̀ yé mi kò dáa fọkàn ara ẹ̀ balẹ̀ kò ní séwu lágbára Ọlọ́run àmọ́ bó bá ṣe jẹ́ títí àárọ̀ là máa kàn sí ẹ. má mi ìwé má jẹ́ kí n máa lọ tó bá níbi tẹ́ fẹ́ lọ ẹ jẹ́ kájọ máa lọ. àdùnní ò dẹ̀ fẹ́ gbọ́ tèmi mo ní kó o fọkàn rẹ̀ balẹ̀ búburú kò ní ṣe ẹ́. mami i'm too frightened than all this. Ah, i know what you are facing but notwithstanding máa lọ lé máa jẹ́ kó gbọ́. kí máa lọ lé. máa lọ lé. ẹ má pẹ́ tẹ́ fi pè mí o. kò sí wàhálà máa lọ lé. ẹni kò sí wàhálà. ọlọ́run tẹ̀lé máa lọ lé. ọlọ́run ṣáà. orúkọ jésù alágbàwí àtolúgbàlà wa ní agbàdúrà. àmín àmín àmín lórúkọ jésù. ìyá wa. alàgbà. bí a ṣe ń gbàdúrà lọ ẹ̀mí ọlọ́run fi ń yé mi wípé àṣírí kan wà lórí oyún tọmọ yín ní tí kò hàn sẹ́yìn gan. àṣírí. bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run àwọn ọmọ ogun jẹ́ kó máa yé mi wípé ẹni tó mọ yín gbé oyún fún kọ́ ló lóyún o alàgbà kí lẹ wí. bẹ́ẹ̀ ni ẹni tó mọ yín ní oyún fún kọ́ ló lóyún ó sì léwu gan kó gbóyún fẹ́ni tó lóyún bí bẹ́ẹ̀ kọ́ ó léwu àfàìmọ̀ kí wọ́n pàdánù olódì ọmọ náà. God of Jesus. ìdí rèé o torí pé ìdílé ẹni tó lóyún yìí ah! ọmọ wọn kì í gbé ta o. àláfíà ni. ẹ ṣé sà ẹ ṣé o. ṣèmi má wo tí nǹkan tó ń lé ni ò bá dẹ̀yìn èèyàn náà kì í sinmi eré ní tísà ọ̀dọ̀ alàgbà ni mo ti ń bọ̀. kí wọ́n náà sọ. wo ẹni tá a máa kú tó máa rí hòhò ẹni a kì í fara pamọ́ fún un báwo lọ̀rọ̀ oyún inú ẹ̀ ṣe jẹ́. ọ̀rọ̀ oyún inú mi mi ti báwo mami kò yé mi. jẹ́ kó yé ẹ má yí mi síbí yí mi sọ̀hún torí nǹkan tí alàgbà sọ nípa ọ̀rọ̀ oyún yìí ń ṣe mí ní kàyéfì. kàyéfì mami kò yé mi. Hmm. alàgbà jẹ́ kó yé mi pé òótọ́ wà nínú àlá tó ńlá wọ́n ní bọ́lárẹ́ tó gbóyún fún kọ́ ló ní oyún. Ah, ah. mami alàgbà sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá jẹ́wọ́ kó tètè gbóyún lọ fẹ́ni tó lóyún nǹkan tó máa tẹ̀yìn ẹ̀wọ́ ò ní dá. Ọlọ́run má jẹ́ kí n rí kó ṣe dáadáa ìsọkúsọ wo ni alàgbà yín sọ. Ah, ah. ó ní pé bọ́lárẹ́ kọ́ ló lóyún inú mi alàgbà yín ò ríran rárá. ee màámi ẹ mọ̀ pé ilé ọkọ ni mo wà tọkọ mi bá lọ gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí kí la fẹ́ sọ ah. kí la fẹ́ ṣe. ò dáadáa. kí ni mo fẹ́ rò màámi ọ̀rọ̀ yín ti yé mi ẹ wá máa lọ àníkẹ́ wá máa lọ màámi yìí ro dáadáa nítorí ọlọ́run. àmì ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ẹ̀yin lè máa fọwọ́ ara yín báyìí kọ́ ẹrù mi kúrò ní ọkọ̀ ẹ wá máa lọ ẹ wá máa lọ ṣe. ó dà ó yá sí mi sí mi sí mi. àmì. mọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n mọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ní nọ́mbà Mami! Mami! Ọkọ mi Àdùnní. Ah, kí ló dé? Mami wà láwọn o. Irú wàhálà èwo tún ni? Mami ọ̀rọ̀ egún iná ni o. O tún lálàá régún iná mo lálàárí o ẹkún yìí ò fẹ́ kí n gbádùn mọ́. Ah, ah! o tún lálàárí eégún. mọ́mí mo lálàárí o mo lálàárí o ti sún mi mọ́mí o ti sún mi ẹ̀rù ń bà mí. ọ̀dà jókòó kí n jókòó. tiẹ̀ jókòó ná. àdùnní. ṣebí mo ti sọ fún ẹ ẹni tí ò bá rí òwò èèyàn èèyàn ẹ fara pamọ́ fún un. nígbà tó mọ̀ ẹ́ pé mo sọ bẹ́ẹ̀ kí ló wáá dé wọ́n ní kí n sọ fún ẹ wípé tó o bá fi lè jẹ́wọ́ kó o jẹ́wọ́ ọ̀bùn báyìí ká dáṣọ ọrú ẹ tó o bá fi lè jẹ́wọ́ aburú máa ṣẹlẹ̀ sólódì ẹ èmi ò sì fẹ́ pàdánù ẹ ọlọ́run ní jẹ́ kí n pàdánù ẹ ṣe mí lóore ta ló lóyún inú ẹ. mọ́mí máa jẹ́wọ́. wàá jẹ́wọ́. máa jẹ́wọ́ sùúrù ló ló ń gbogbo ayé gba jẹ́jẹ́ òye ẹ̀kọ́ gbígbóná a máa jóni lórí ahọ́n ayé gba jẹ́jẹ́ o èkúté tó farabalẹ̀ ló lè bá ológìní jẹun onísùúrù ló ń jogún ayé onísùúrù ló ayé. Sùúrù kò sí láyé ohun abáṣe là ó gbà ó ojú yòrò nírò rẹ̀ sàn bójú bá kojú àlà tán bó o láyà ó ṣèkà bó o láyà ó ṣèbàjẹ́ bó rántí ikú ga ṣe rere ìgbà tí yẹmi ti padà sí sóòtú ni mi ò ti gbọ́kànlẹ̀ pàgọ́ ẹ̀ títí títí kò lọ gbogbo orí social media platforms àtijọ́ máa ń sọ̀rọ̀ ni mo wò sí online ó dùn mí mo ké lẹ́yìn oṣù kan mo ṣètò mọ̀ pé nǹkan ti rọ́ọ̀lù mi tí mi ò rí nǹkan oṣù mi ìgbà tí màá lọ ṣe test ó ní mo ti lóyún mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mi ò wọ́rú inú odó tí màá dọ̀rùn lásì orí ìròyìn ni mo wà tí Bọ́lá rẹ̀ fi dé láti business trip tó lọ èmi dẹ̀ wò pé ará lóyìnbó ti lọ tẹ̀ nìyẹn ṣebí mi àti bọ́lá ẹnìkan náà là ń ta wà náìjà owó dẹ̀ wà lọ́wọ́ bọ́lá rẹ̀ mo bá sọ fún pé mo ti lóyún kí ni mo sọ fún fún ṣe ló gbà mí tọwọ́ ṣẹṣẹ. Ah, ọlọ́run ò. ṣe mí lóore ṣé yẹmí àbí kí ló ń porúkọ rẹ̀ o ò rí bá sọ̀rọ̀ látìgbà yẹn. mo padà rí bá sọ̀rọ̀ ó ní gbogbo ìgbà tí mò ń try láti bá òun sọ̀rọ̀ yẹn òun yá sí China lò ó tiẹ̀ ti fún mi lówó lẹ́yìn ìgbà yẹn. ṣé o wá sọ fún pé o ti lóyún. rárá o nígbà tí mo ti sọ fún bọ́lá rẹ pé òun ló lóyún pé kò sí nǹkan tó fẹ́ fún mi tí Bọ́lárẹ̀ ò lè fún mi. Ah. ó mà ti ba ayé jẹ́ jùnà o o ṣe irú nǹkan báyìí ó tiẹ̀ fi tó mi létí ṣó yẹ kó o fi hòhò ẹ pamọ́ fún mi o ti ba ayé jẹ́ kí ni kí n ṣe báyìí ọlọ́run ọba ah, ṣe mí lórí o dẹ̀ wò mí sòsòsò ó ba ìyára mi jẹ́. mi kí ló fẹ́ ṣe báyìí. mi mọ ibi tí mo fẹ́ gbé gbọ́ mi mọ ó ti ba ayé jẹ́ ó ti bàyé jẹ́ ah, ìyájọ́ tá mi. ẹ sà. báwo ni báwo rí tiẹ̀ báwo rí tiẹ̀. àdúgbò bẹ́ẹ̀ kà báwo ni gbogbo nǹkan. àdúgbò bẹ́ẹ̀ kà sí. ọlọ́run ṣọ́ ayé mi ọmọ jẹ́ òdàrú mo bẹ̀ orí o dákun ṣọ́ mi ayé mi má bọ̀ jẹ́ o. ọ̀wọ́ ìdá sáà wá síbí jọ ìyàwó mi ìyàwó ah, wọn sọ fún mi pé kí nìyẹn. àwọn àti màmá wọn ni wọ́n gbé ọkọ̀ wa wọ́n ti kó lọ. màmá ẹ̀ gbọ́kọ̀ wá síbi wá kẹrù. ara màmá kan ló gbọ́kọ̀ wá wọ́n lo dáìfà wọ́n gbé bí kásítà wa wọ́n wá kẹrù. wọ́n wá kẹrù ìyàwó mi kúrò mi. Hmm. mo rántí pò pè mí nígbà tí. àwọn níná o láwọn nepa wá síbẹ̀. wọ́n wá wọ́n wá wọ́n ṣe pé. àwọn kan wà lẹ́nu géètì náà pè mí pé ṣé mi ni mo ní kan wá síbẹ̀. àwọn lómi ni mo pè é ṣe ti. kí ló tó pè mí nígbà tí wọ́n gbé mọ́tò wá síbi tí wọ́n fẹ́ wá kẹrù. èmi rò pé nígbà tí wọ́n kó wọlé wọn pè é náà tẹ́lẹ̀ ẹ̀ sì pè mí ẹ̀ sọ fún mi mo kàn rí pé wá náà. ṣé nígbà tí mo fẹ́ fẹ́ ìyàwó mi ṣé mo sọ fún ẹ àbò wà bí ngbà tí mo fẹ́ yàwó mi wọlé. o ṣe dé ngbà yẹn kò tí ì tó yẹ. o ṣe dé ngbà yẹn kò tí ì pẹ́. òun ló fi lè sọ. ní. wọ́n mọ ní ok. ó mọ ní. nínú. ọ̀rẹ́ ṣé kìí ṣe pé bí a misunderstanding kò tó di kò travel. misunderstanding wo lèmi àti ṣèmi lórí fẹ́ ni ìyàwó mi ni ọ̀rẹ́ mi ni àbúrò mi ni kò sí nǹkan tí mi àti òkè jọ sọ a lot of things tí mọ́ mi tó jókòó yìí ò mọ̀ tó jẹ́ pé ó ló mọ̀ pẹ́ àìjọ sọ̀rọ̀ kí n tó lọ mo jẹ́ kó mọ̀ pé àná ni màá dé everything ló mọ̀ nípa mi and I've been calling her phone for the past five days now tí ó gbé ìyẹn ni mi ò understand it is unusual ẹ ti máa pé láàárọ̀ within five minutes a ti pè mí padà I don't know. Um, Yemi. Sherry. Agbójú ẹ̀yìn padà. Àgbà òṣìkà ni. Ṣé ti yẹ yín? Eh, mi ì tí ì ní lè sọ nǹkan kan sí ọ̀rọ̀ yìí àfi tí n bá pè ṣe mi lórí. ẹ gẹ́ tí nǹkan tí mo sọ màmí I said I have been calling her number kò lọ tó bá ring kò ní gbé ah oh my Jesus oh my Jesus. hello my dear. hello ma. ah ṣé bí nọ́mbà tèmi ló gbé yìí. ẹ dẹ̀ ṣọ́ọ̀pù ṣe mi lóore. Ah, ah. hello dear. ẹ káàárọ̀ ma. Ah, pẹ̀lẹ́ ọkọ mi ṣé kò sí nǹkan kan. kò sí nǹkan kan ma. kí ló ṣèwọ àtọkọ ẹ. kò sí nǹkan kan ma. kò sí nǹkan kan tó ṣe yín ló kẹ́rù kú òǹlé lọ́nà òun ń pè ẹ́ for the past five days tó ò pick call. ẹ̀yin àgbàlẹ̀ ní eré téèyàn bá máa ṣe láàárọ̀ tó bá máa dìjà lálẹ́ kéèyàn má kúkú ṣe hello ọ̀rọ̀ ẹ ò yé mi o ọ̀rọ̀ ẹ ò yé mi o irú eré wo ni ò ń sọ ṣé bọ́lárẹ́ ṣẹ̀ ẹ́. bọ́lárẹ́ ò ṣẹ̀ mí o èmi ni mo ti fẹ́ máa ṣe bọ́lárẹ́ mi ò dẹ̀ fẹ́ ṣẹ̀ dalẹ̀ ẹ ò mọ̀ mi òkùnkùn oníkùn kó nínú má mọ̀ọ́nú bọ́lá rẹ kọ́ ló lóyún náà. ẹ kí ló wí. kí ló ṣẹlẹ̀. mo fẹ́ tì mọ́ lọ́rùn tẹ́lẹ̀ ni àmọ́ èrè ọkàn ò jẹ́ kí n gbádùn. kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ló ṣẹ́mi lóore ṣẹ́mi lóore. ẹ gbé ah! fóònù wá kí ló ṣẹlẹ̀. ọmọ ìtìpa fóònù mo pa fún mi kí kí ló kí kí kí ló kí kí kí kí kí kí kí kí ló sọ. ó lè pè padà sẹ ó lè dé network. kó ti pa fóònù. ó ó pa fóònù yẹn kí kí lè jọ sọ náà kí ni nǹkan tẹ jọ sọ àbí kí ló ṣẹlẹ̀. kí ló sọ. eléyìí ò ń ṣọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì. ẹ̀ ọ̀rọ̀ kí ni eléyìí ò sọ̀rọ̀ pé à ń peni padà bá a peni padà. ẹ kí ló sọ. oníkun ló máa mọ̀ ká. mi ò mọ kí ló ṣẹlẹ̀. ẹ nàá kó sọ nàá ó kó sọ nàá ó five days ago mo ti wá ọmọ òrí ẹ dẹ̀ ní ẹ kó sọ nàá ọ̀rọ̀ ń tóbi káfọ̀bẹ bú o. ah mo ti ní problem mo ti ní problem ọmọdé àṣekún mi mo lọ sínú room mi sìn tó bá ti confam kan tí ṣe mí lóore sọ fún wọn tán dẹ wá bẹ ìfún nígbà. ẹ dúró ọdọ sáà ní sùúrù farabalẹ̀. ṣe mí ah! lóore ní ìwọ kọ́ ló ní oyún inú òun o ó lẹ́rìí ọkàn jẹ́ òun ó ní ẹni tó lóyún ò jẹ́ kóun gbádùn ó lóun ti gbé oyún padà lọ fún bàbá oyún. kí wàá lè ní di inú ìtọ́sọ̀ọ̀sì. kí ló ẹ eh, kí ló lè nù kọ́ tọ́sọ̀ọ̀sì tá a lè ń fa gidi bí wọ́n lè rí pé kílẹ̀ gbọ́ kílẹ̀ gbọ́ kílẹ̀ gbọ́ tọ́lẹ̀ sọ́ di nǹkan mi ṣojú nǹkan tó sọ mi pé èmi kọ́ ni mo lóyún àbí èmi kọ́ ni mo ní ọmọ báwo èmi ni mo lóyún àbí that is it hmm. karamu ẹ where is my kaki. kaki báwo lọ́wọ́ mi. kaki mi tó wà lọ́wọ́ yín dà. Hmm. ẹ. Ah ní máa nọ máa nọ lọ́dọ̀ fèmí lẹ́wọ̀ mo kí n tẹ ṣé mo ya wèrè ni ṣé mi mọ tí mo ṣe ni o dẹ̀ fẹ́ máa dì mí mo wá ìgbà jókòó lọ sí bo jókòó lọ bo lọ sí bo ni náà. àníkò ma máa bẹ jà o máa bẹ jà fún mi lẹ́nu àwọn kí ló ń tẹ̀ sí níbi ọmọ ẹgbẹ́. àníkò tí ẹ jókòó sẹ́ẹ̀. Ah. ìgbà ọlọ́gá máa ń resume báyìí. ìyá ọlọ́run á kúkú fi gbogbo alọ́kànbalẹ̀ by God's grace èmi gan máa resume lọ́jọ́ Monday Okay, jẹ ó ṣe gan bye bye. Ah, ah, ó máa ga leave ẹ ti sáré tán lẹ́nu ọjọ́ mélòó yìí tó ṣẹ̀ṣẹ̀ gba leave ni. bá a ṣe rí nìyẹn. Ah, ẹ ga o. sori iṣẹ́ hmm. ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu látọjọ́ Monday lọ́wọ́ ẹ̀. kò sí ohun àsùnmọ́ ten o'clock mọ́. Ah. Hmm. mi ò envy I don't wanna be in your shoes at all mi. ṣé orí ní wíkẹ́ndì hmm. èmi máa ṣe fàájì ara mi o hmm. bẹ́ẹ̀ ni torí ayé la máa ṣe ká tó ṣọ̀hún. Hmm. káre <laughs> minister of enjoyment ah. wo advice kan lèmi ní fún ẹ whatever fàájì tó bá fẹ́ ṣe tó bá ti di wá ti di pínlẹ̀ tí ń ṣúnjọ sunday it's better for you kò tètè wá rest because mi lè jiyàn o mọ̀ mi o. ẹni kan máa tètè jí má jiyàn ṣùgbọ́n. má tètè jí má tètè jí má jiyàn sórí ẹni tó bá ṣubú á fi mọ ẹrù ẹ̀ dì ní kò sí tójú òrìrì ṣé tìtorí ọ̀rọ̀ yìí ló ṣe wá kó oúnjẹ ẹlẹ̀ tó lóò jẹ tó déjú mọ́lé tó lọ síbi iṣẹ́ má má sọ̀rọ̀ ẹ̀dọ́lọ́kùn lórí ọ̀rọ̀ yìí fún mi bọ́lárẹ̀ jò ṣàánú fún mi kò sí tójú òrìrì o má sọ̀rọ̀ ẹ̀dọ́lọ́kùn o ẹ̀ ló ẹ wọlé má sọ̀rọ̀ ẹ̀dọ́ lókun ọ̀la bá mi bá sọ̀rọ̀ ah, ah. bá mi bá sọ̀rọ̀. kí ló tún ṣẹlẹ̀. ó dáa kò jẹun o kò lọ bí iṣẹ́ ó ṣe ló déjúmọ́lé o. báwo lè ṣe báyìí náà ẹ mi tún mọ gbogbo ilé tó ń ṣe náà ojúṣe ọmọdé náà wo lẹ́yìn tí máa ṣe lọ́dọ̀ máa yẹ kárí pé ọkọ̀ ọlọ́kùnrin sìn bí tó máa ṣe é sí àìmọye obìnrin tó máa kọjá ń bẹ̀ ọ́ láti máa yín mú sí ẹ̀ àbí kí ló ṣe kí ló kí ni gbogbo ilé ìsìn sórí kó wà ń bí yìí kó má jẹun kó má sùn kó má sunkún for a whole year ọdún kan mo sọ yẹn nǹkan tó ti ṣẹlẹ̀ kò lè má ṣẹlẹ̀ mọ́. kò lè má ṣẹlẹ̀ ó lè má ṣẹlẹ̀ mọ́ between me and you wo mi lójú ọlá kó sọ fún mi wípé o ò mọ̀ pé mi ni mo ní oyún ìmúṣẹ́ mi lónìí no na má mèrè inú ká kàn jọ sọ ni kàn sọ fún mi wo mi sì kó lémi kan ni mo ní ọmọ mi ló gbé lọ bẹ́ẹ̀ lómi nà gbogbo eléyìí tó ń sọ yẹn mi ò lè gbà mo mọ̀ pé oyún mi ni èmi èmi èmi èmi èmi ni mo fẹ́ nà ẹ́ èèyàn kan wà nínú ilé mi for good eight years kó to di pò lọ kò lóyún àárọ̀ kò ní dalẹ́rì mo tún wá fún yàn lóyún òbí pé set up ló ní mo rí ni I can never subscribe to her excuse ah, èmi ni mo ní oyún tó wà nínú ẹ̀ kò sí nǹkan tó fẹ́ sọ fún mi. ní sùúrù ah, mi ò rí òun. sí sí sí nǹkan tí mo sọ lélẹ̀ jẹ́ kó yí ẹ̀ dàtà lẹ́yìn tèmi yí ẹ̀ látọjọ́ tí aláyé ti dáyé láti mọ̀ pé obìnrin ló mọ ẹ̀ tó fún un lóyún obìnrin ló mọ̀ tó bá sọ pé òkò ló ní kọ́kọ́ náà nìyẹn. bẹ́ẹ̀ni. are you done. no no no i'm not done i'm not done. bọ́lá rẹ you understand rẹ rárá can she just wake up kọ́kọ́ believe pé òun fẹ́ purọ́ pé ìwọ kọ́ ló lóyún. are you done now. no i'm not. kọ́sọ́ bá mi mọ ìtọ́sìn ṣé a sọ pé o ò ní owó àti tọ́ ni you and I know pé o ní owó yìí in abundance so what are you what are you thinking of so yeah so I, I just suggest pé kò gbọ́kàn kúrò kò gbọ́kàn kúrò ni as a matter of fact you know what you know what change that share kò freshen up kò jẹ́ ká jáde. are you done now. o ní ìdàtẹ́gùn o ní ìdàtẹ́gùn. are you done now. i'm done. i'm not in the middle of fighting already. Mm. can I ask you one question. yes. ta ló ní ètè. obìnrin. obìnrin. bẹ́ẹ̀ni. good. possibility wa kí n má lọ́mọ láyé. ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ nítorí pé kí ni mo bí ẹni mo dẹ̀ gbọ́dọ̀ bí tiẹ̀. wà títí yín nìyẹn ohun tí mò ń sọ fún yín ni kẹ́ gbọ́ ẹ gbọ́ tọ̀dọ̀ mi ṣó ti yé yín mo ní èmi ni mo ní oyún tó wà nínú ṣe mí lóore. irú pàlàpàlà ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu tí ò dùn lẹ́nu ẹ̀ ti torí ọmọbìnrin ọmọbìnrin kan kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kúrò ṣáà ṣé àríwú ẹ̀rí ni tí o bá ti torí ẹ̀ para ẹ̀ torí ọmọbìnrin ṣẹ́lómi ò ní ṣẹ́lómi ò ní fẹ́ ni ẹni yẹn náà máa gbàgbé kí ló wà bẹ́ẹ̀ a ní kó jára nù kó jára nù kó tún kó mú kó mú forward ó wá dédé kárí bọ̀ọ̀nù bí ìgbín ó jẹun ó lọ síbi iṣẹ́ ó kàn jókòó kalẹ̀ sínú ilé can that change anything. mọ́mí mọ́mí sọ̀rọ̀ okay okay lọ change tó fà jáde. nǹkan tó sọ fún mi pé máa bọ nǹkan tí mò ń sọ fún mi. ẹ jẹ́ kó lọ change mọ́ mi ẹ jẹ́ mọ́ mi. ẹ nídìí ẹ nídìí mo ní. level tẹ fi ń gbé sí yẹn nìkẹ́ fi gbé ẹja fìjà tó gbogbo ẹ̀. bọ̀ mo mọ̀ pẹ́ẹ́mì ni mo ní oyún tó wà nù. ẹ a máa lọ kílè mẹ. nígbà wo nígbà tó bá ti bí a máa lọ kílè. ọlá ọlá kí ló fẹ́ kí ṣe lọ change kí ló change yàrá bó la ń lọ àmọ̀fẹ́ àbí káfọ́ ṣájáde. jẹ̀yẹ́ àá kílè mu ẹ̀ tó bá yá a lọ kílè mu ìwọ má jẹ́ kí ọ̀rọ̀ anxiety wọ̀ kí ni rárá báyìí kí ló ṣẹlẹ̀ wáyé tó ń wọ mi bẹ́yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀. obìnrin pé mo ń fà síta bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. fún ọ̀gá mi ni. ọ̀gá ẹ̀ kí ló kàn mí pẹ̀lú ọ̀gá Mr Bọ́lárẹ́. èmi ò mọ ọ̀gá ẹ̀ náà. òun àtọ̀rẹ́ ẹ̀ ló wà nínú ilé yẹn. the funnest part of it mi ìbílí pé màá rí nírú bíbá mi ìdẹ fẹ́ kó fojú rí mi till Monday till ma resume. wáyé tó fẹ́ kó rí ẹ till Monday kí ló dé. Linda. Are you running away from your boss or what? Linda please let's go to another place ká kaji wa fàájì wà níbẹ̀ jọ torí ọlọ́run mi fẹ́ kó rí mi jọ mama explain for later. sori àwọn nǹkan tí mi ò kí like òun nìkan yìí i don't like things like this báwo máa ṣe máa catch phone mi tó kàn dé o kàn fẹ́ ká o kàn da gbogbo ẹ̀rú mọ́ mi lójú ah i don't like things like this. ayé gbà jẹ́jẹ́ o èkó tẹ́tọ́. Ah. Sit down. Is this you? Yes. The mi ti di big girl. Ah. I'm happy that you see that uh, she's not a big girl. I'm not blind. And she's beautiful. Very, very. <laughs> oh, that's good. Oh, ìgbà wo today kí ni mo kí fi ṣe lálejò. ta ló fẹ́ ṣe lálejò ṣé mi ni àbí ìbìdùn. Ah, ah. kí n rí ẹ. Ah, báwo ni school. ah, that's, good that's good. ọ̀gá o níbi ilẹ̀ ti pàdé àwọn ọmọ kéékèèké yìí wọ́n máa. <laughs> ìwọ ni mo wá bá sọ̀rọ̀. ok ma. ọ̀rọ̀ bídùn tí mo mú wa báyẹn ni torí pé kí ni olójú ò ní la ojú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀. kí ló ṣoṣo ní problem ni. Ah problem báwo mhm. thank god o ti mọ ìbídùn láti kékeré o dẹ̀ mọ́ nìsín àdẹ̀ kì í mọ̀ wá lẹ̀ kó kú ni níṣu mhm. ìbínú tó ń wò yẹn ọmọ inú ọgbà ni ọmọ dáadáa ni nǹkan tó sọ ní last week ló bí eléyìí nítorí pé òun sọ pé o lè má má rí o lè má bímọ ah, ṣé màá wá lajú sílẹ̀ má jẹ́ kí tèmi bàjẹ́ no no no no mi ò understand containment. o máa understand no, no. me. i can never understand what you're saying. mo what you tí mò ah nìkì nígbà tó ṣe kó o náà ah, ah o you worry rí àgọ lára ẹni. ṣọra àgọ But you orange, you dey rìn dé o dẹ̀ jókòó síbi ẹ̀wọ̀n dẹ̀ lọ fẹ́ wá fi fẹ́ ọkọ o náà dẹ̀ ṣe báyìí o dẹ̀ ṣe báyìí ṣó rìn dé ni. gbogbo ilé tó ń sọ náà iná ọlé ọmọ ọmọ ẹranko máa yá èmi ni bí. kò sí pírọ́blẹ́mù ó fúri àti bínú ìwọ náà dẹ̀ fúri àti bẹ̀ẹ́ ìran ọkùnrin gẹ́gẹ́ bí ìyàwó ilé tí wọ́n kọ́ tí mo dẹ̀ mọ̀ ilé ibi tó ti jáde wá wàá pè wá ìgbọ́n aṣọ lọ́jọ́ ojú ẹ̀ dáadáa ṣé ti yẹ ohun tó bínú sí náà nínú ẹ̀ máa rọ ṣé ti yẹ níbi ìṣèlú ìwọ ló ní everywhere ìwọ ló ní ṣáàgbà lọ́kùnrin pé wọ́n ní pípé wọ́n ní ìyàwó ẹ̀ ṣé ti bọ́ ni má dẹ̀ máa gbọ́n jìnnìjìnnì má gbọ́n jìnnìjìnnì. ó ga ọ life and its issues bí mi ní parọ́ fún ẹ ọ̀rọ̀ gẹ́yìn ó yìí ń yà mí lẹ́nu o. ìyẹn ló ṣe rú ṣorí nǹkan tí èèyàn bá ní solutions ìwọ̀n bá lè yàn òrò mi. ó kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni ó kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni ṣé wò gbọ́ òwe Yorùbá tó sọ pé ẹni tó lórí kò ní fìlà ẹni tó ní fìlà gan ó ń wá orí tó fẹ́ fi dé fìlà náà sí look at that that young man Eh? Oh o ìwọ náà ń sìn láàrin mi àti ẹ look at me i'm here bó ṣe me. Eh? you know me very well ọkùnrin ò gbúdọ̀ súnmọ́ mi lásán báyìí kó má gbà wá ń lọ bí ọ̀gá ẹ̀ ṣe wà yẹn i swear to god almighty To come bá kàn mí lásán ìbejì ló máa drop fún i swear ha ha sórí irú ẹ̀kọ́ ni wọ́n so. Or mi kò kí ń ṣọmọ bíi tiẹ̀ báyìí kí ni ẹ pẹ̀lẹ́ o àǹtí irú ọmọ wo lọ̀gá yín ṣe o kí ló ṣe èmi tọ́gẹ̀ ọ̀kì ń ṣe irú ọmọ bíi tèmi ṣé bóyá rí mi èmi kọ́ sọ pé mò ń wa ọkọ̀ ni àbí tí n bá fẹ́ fẹ́ ọkọ ṣé ọ̀gá ẹ tó dàbí ìgbàkólé yẹn ṣé òun ló kù lọ́kọ̀ tí fẹ́fẹ́ ni please má insult mi mi ò like ẹ nǹkan tá à ń sọ ni pé kí n kò gbé one kí n kò júlọ ọ̀gá ẹ kí n kò fi invest lọ́dọ̀ ẹ jẹ́ kí n kò bẹ́ ọmọ ẹyọkan fún lásán investment ni nà. investor bj kò lè work nítorí pé irú ìgbín ló ń ègbì irú àwọn ló máa ń rán àwọn rẹ̀ babe babe babe ṣòro Shuri, mo kí wọ̀ nìkan ló lè jẹ́ kí kíní ìwọ̀ kan wáyé tó ń ṣe báyìí kí ló dé tó jára ẹ̀ ó ní láti jára ẹ̀ náà ẹ́ eh? ìwọ náà já àwọn sìn bó ṣe rí mi yìí between you and I mo ò rẹ́dí àti ṣèyàwó anybody wọ́n nǹkan tá à ń sọ látàrí ọ̀rọ̀ sí ni pé wọ́n kọ̀ líǹkì mi àti ọ̀gá ẹ̀ líǹkì mi àti ẹ̀ ọ̀ jẹ́ ń bí ẹyọ kan péré kí n you understand kí n kò fi invest síbẹ̀ jẹ́ kí mi àti ẹ̀ jẹ́ kó kọ̀ ṣàánú mi tí n bá bí ọmọ ẹyọ kan fún sìn má lè rọ́nà tèmi náà lọ I'll be able to do things in my life eh why are you doing this now kí ló tó jára ẹ <sighs> ok wait jẹ́ àtúnfi àǹgò mi jẹ́ àfihàn ṣé ìwọ ò mọ̀ yìí pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ ni if I'm okay wọ́n náà Ma wa okay now wọ́n jẹ́ kí wọ́n kọ̀ link mi àti bọ̀bọ́ yẹn let me now be comfortable ṣé o rò pé bó ṣe wà ló ṣe máa wà ní báyìí kọ́ náà ah, ah come on. Oh. kí la máa ṣe báyìí ọ̀gá mi ò kúndùn obìnrin tí ò bá ń ṣèkọ́ tó yẹ tó ní káwá wò mí. sórí ìwọ bèbí yìí o máa ń kàn mọ ọmọ o máa ń mọ ọmọ fall hand i'm telling you since the day you have met me ṣé o mọ̀ mí ni kí la máa ṣe ni kí ni. wo ìwọ fìgbélẹ̀ fàgbépo leave everything to me jẹ́ kí n handle situation yẹn the only thing tó kọ̀ ní láti ṣe ni pé kò work situation yẹn jẹ́ kí èmi àti ọ̀gá ẹ̀ mi ìrántí orúkọ tó pé jẹ́ kí èmi àti ẹ̀ jẹ́ ká fi ojú báyìí ká fi rinjú báyìí tí ojú bá rinjú àlàátọ́ tí ojú bá rinjú àlàátọ́. of course ó ah, ah. mọ ni ṣé ojú máa rí arẹwà kó má kì í ni ojú ò gbọdọ̀ rí arẹwà kó má kì í náà babe jára ẹ jára ẹ kí ló ń tiẹ ah forget jáwa jáwa mi. títún farabalẹ̀ ló lè bá ológì ní jẹun ó ní sùúrù ló ń jogún ayé Linda Adébáyọ̀ lórúkọ mi hmm. ẹjọ́ mi ò mọ̀ bóyá vacancy wà lọ́dọ̀ ẹ̀rọ kò sí vacancy lọ́dọ̀ ẹ̀rọ àǹtí um, ẹ jọ mi ò rí àìlè ṣe any favour fún mi láti lè gẹ̀ẹ́tì eh, iṣẹ́ lọ́dọ̀ rẹ̀. ẹni kò sí vacancy àbí ẹgbọ́n nínú tv pé àwọn wáyà mi. no not at all uh, ẹ mọ̀ I just had to use my discretion láti wá sọ́dọ̀ ẹ̀rọ ìgbà madam kò sí ṣe. ok ẹ jọ ṣé mo lè rí chairman ní kí n. ẹ rí chairman fún kí ni mo ní kò sí vacant ẹ̀ sì ń béèrè ẹ̀ sì ń béèrè ẹjọ́ sì ń béèrè ẹjọ́ lọ́wọ́ mi. Ah, ah. bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀lé léyìí o. ẹ ẹ kí lẹ sọ. bẹ́ẹ̀ máa ń tẹ̀lé léyìí. kí ni nǹkan tẹ sọ kí ni nǹkan sílẹ̀ gbé tẹ̀ ń ju kí ni nǹkan kí ni nǹkan tá a sọ tẹ tó fa gbogbo rọ́bìṣì ẹ má yẹ bàbá mi sọ rọ́bìṣì bàbá mi sọ ẹ mọ ta ló fẹ́ tẹ́. mo ní sẹ́kù What is all this noise for? What? Madam Ilona ń wáṣẹ́, mo So? Is that why you're picking up? Oh. Hello. bio. ìgbà mélòó lajá fi ń gbé ìwò sọ fún mi tell me tó bá ń gbọ́ kì í bá tì powder yẹn gangan gangan ló ń jẹ́ kì í bá tì i'm telling you babe mo wish pé o tẹ̀lé mi lọ sí hòtẹ́ẹ̀lì yẹn kó wá wo bí ọ̀gá ẹ bó ṣe ń ṣe mí bíi queen oh understand ọlọ́run ọ̀rẹ́ o ò lè understand nǹkan tí mo sọ because o ò síbẹ̀ i'm telling you you were not there to see what actually happened today. I'm telling you. He mi I'm not joking o Ọlọ́run mi ṣeré Hmm. ṣe okay. we did it unprotected. Yeah. Mm-hmm. irọ́ ni o hmm. lẹ́nu ìṣẹ́jú mélòó tẹ mọ́ra. ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mélòó ẹ jókòó síbẹ̀ kẹ́ máa ka ọjọ́ ṣùgbọ́n níṣẹ́ ni kò jókòó kò dẹ̀ǹgẹ̀ post kò máa have you not heard before tó máa ń sọ pé it is not how far but how well ọ̀rẹ́ má jẹ́ kí parọ́ fún ẹ lẹ́nu ìsín sí nine months kò máa múra kírun kò máa múra àti gbé bébì pápá gbé ah hold on hmm? ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ ló ń pè mí ah. <laughs> i'm telling you. Hmm. Hello, baby. Oh, how are you doing there? orí kan ló ń fọ́ mi jàre. wọ́n o sick àbí kí ló sọ. bébí tí mi ò bá pè ẹ̀ kọ́ ó yẹ kó sọ fún mi náà kí ló ti lò kí ló ti jẹ kí ló ti ṣe ìgbà wo ló bẹ̀rẹ̀. adúlọ jàre mi mọ jàre bí ẹ máa kọ ló mi ti mọ. ok máa wọ mo bọ̀ ọ̀sìn sì máa gbé lọ sọ́sìpítù báyìí. Ah, ah lè tó yẹn náà ah, ah. má wọ́n lè bọ́dà tó wà náà. jẹ́ kí wọ́n gbé ẹran mi ò ṣe kankan sí ìwọ má wọrí pàtì mi màá wá gbé ẹ sí. ọbẹ̀ òkè ṣá má wọrí. ok so tó bá fẹ́ bẹ̀rẹ̀ máa tún padà pè é láìpẹ́ ṣá tí mo bá rí bó ṣe ń sàn tí ò bá wà òkè pẹ̀lẹ́ mi màá mọ bí màá ṣe wá gbé lọ hospital. ok wà. love you dear. love you too baby. orin fọ̀bì ti bá ògbó nínú ti dúró sí lára lówó ṣe fún ẹ. ọmọ am I dreaming? Uh, dreaming please wake me up. ta ló fẹ́ wake up? wo my darling eh? my dear maria. just like that. babe it was nice doing business with you. ciao. ọlọ́run ṣáà. ṣé dáadáa la jí. mami kí ló ń ṣẹlẹ̀. Ah, kò sí happiness ni. ẹ dẹ̀ rò bẹ́ẹ̀. wọlé wọlé wọlé my dear ìbídùn ni láti ṣe gbogbo arrangements la ṣe ní ká máa bọ̀ báyìí ó yá jókòó jókòó. ìmọ̀ máa máa máa jọ̀wọ́ o bá gbìyànjú àti jókòó mẹ́ẹ̀ ah, ah. ìbídùn ẹ̀ máa dìbí koro ni máa dẹ̀ ní gbàjú gbogbo tó ń dùn lára ẹ̀ máa koro wá orí ẹ̀ ò pé aláìní tìjúra dáradára yìí. ẹ gbà mí. imagine ìgbà tẹ́ ń bọ̀ lẹ́ẹ̀kan tí mo á sílẹ̀kùn fún yín ẹ̀yin méjì mo rí o mo rí ẹ̀yin àti báàgì. Ah, ah. ìgbà tó wọlé tán ni mo ṣe rí pé èèyàn dúró bí. bọ̀làrẹ̀ stop it. stop what? stop what mọ́mì. má ṣe bẹ́ẹ̀. Ah, adult lẹ́ni tó dúró yìí náà nígbà tó ṣe pé o ò lọ́pọlọ wọ́n dẹ̀ mú ẹ káàkiri bí afọ́jú what is all this rubbish. okay listen mami eh? Mo ń fi agídí fúnyàn lóúnjẹ téèyàn fẹ́ jẹ o. Ah. àbúrò mi lọmọ ìmọ̀ ní mi ò ní tẹ̀sí inú ẹ̀. àbúrò ẹ̀ báwo ṣe o ah, tán ni. àbúrò mi nínú olúwa ẹja ọ̀rá filẹ̀ bẹ́ẹ̀. ẹ ó dà mí ò bíyàn mi ò bíyàn lé ẹ. èmi bíyàn lera mi. asọlọjọ ah, sí mo lọmọ kékeré tó ń wọ pátákiri ẹlẹ́mìí ń wọ bọ́sàsì ó dà àtijọ́ rí nǹkan ara wa rí nígbà tá a kiri mi ò fẹ́ mi ò fẹ́. o ò lè ṣe bẹ́ẹ̀ o. mọ́mì. o ò lè ṣe bẹ́ẹ̀ o torí ó ní tí mo rí ó ní tí mo rí tí mo fi organize gbogbo bí nǹkan ṣe ń lọ yìí o hmm. ó ní tí mo rí o. anybody ò ní bá àràn yín jẹ ṣé mo tẹ́ rí ohun tẹ́ rí ni pé wọ́n á fẹ́ fojú yín rí nǹkan ayọ̀ torí ìyàwó tó wu èmi tèmi fẹ́ fẹ́ gògùn ó wà lókè. mo máa introduce ẹ̀sìn yín formally láàárọ̀ yìí màá dẹ̀ introduce àbúrò mi náà so náà ah. ẹjọ́ tó lọ́wọ́ ọlọ́run ló balẹ̀ yín jẹ́ o kò ní bọ̀ ló ń jẹ́ o. mo mọ̀ pé o fẹ́ scare ẹ̀ ni hmm. lẹ́nu ìgbàwo sígbàwo lẹ́nu ìgbà hospital ló ti ya sáré mú ìyàwó wọlé hmm. ah, ó fẹ́ kí ọmọ yìí ni kò dé ọlọ́run ò dé nígbà fún ẹ my dear wàá jókòó tẹrù ẹ eh. sọrí ìwọ sọlẹ̀ múdòdó tó ń wà lókè tó ń gbọ́ nìyẹn bó o ṣe wọlé ló máa ṣe jáde jọgbọ́n mi bó o bá ṣe wọlé yẹn ló ṣe máa jáde wọlé kó jókòó tẹrù ẹ. bóyá mo fẹ́ skí ẹ ni bóyá mi ò skí ẹ ni sọ̀rọ̀ kébì kàn gùn ni wọ́n lè mi. má dáhùn o. dáhùn oh. dáhùn kí ló lè. ìgbà tẹ́ni tó ga tó ní nǹkan ìjà níwájú àti lẹ́yìn oh. tó bá dé bí ẹ̀rù á bà ẹ́ oh. ìwọ gan mọ̀ pé bébì ló oh, jẹ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́mì. ń tọrọ ẹgẹ ni. bébì ni ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́mì wàá ríran wò. ìbídùn jókòó. ẹ kí ló kí jókòó mami mo rò pé mo lè try láti entertain yín pẹ̀lú nǹkan kan. ẹ ẹni tí èmi ò tiẹ̀ mind. ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa jáde bẹ́ẹ̀ ṣe wọlé o. wo kò sí ẹni tó máa ṣí ẹ nídìí níbí báyìí wọn ò ń ṣí olúmọ nídìí ṣó ti yẹ àbótí níbi tó ti ṣí olúmọ nídìí rí ilé ẹ rèé ibi tó ibi ibi ibi ló máa dàgbà sí ṣó ti wọ́ mi gbogbo nǹkan tó wà níbà ìwọ ìwọ ló ní ìwọ níyàwó ṣó ti yẹ fọkàn ẹ balẹ̀. Ah, my baby sorry what is it. kí ló ṣẹlẹ̀ náà. kí ló mí pé kí ló ṣẹlẹ̀. náà ni mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ. kí ló mí pé kí ló ṣẹlẹ̀ ẹ gbogbo nǹkan tí mọ́mí ń bẹ sọ́nsàlẹ̀ yẹn ni mò ń gbọ́. kí ni. ọlọ́run gbọ́ wọn. but wait why ti mọ́mí màmá sọ̀rọ̀ àwọn nǹkan tó ń sọ yẹn mọ́mí ń sọ̀rọ̀ nsàlẹ̀ ibi tí mo jókòó sí bíbá àyà mi ń já ṣé wọ́n fẹ́ fún mi láì blood pressure ni ọlọ́mọ àjẹkárí kò ṣe dáadáa tó wáyé pé èèyàn lóyún gan ni ṣé oyún gan ò lè bàjẹ́ pẹ̀lú gbogbo eléyìí. no no no no má lọ síbẹ̀ yẹn rárá kò sí nǹkan tó important jù sí life mi ju pé kò lóyún kò dẹ̀ bímọ láyọ̀ lọ mo sọ kí ló kàn pẹ̀lú mọ́mí ṣé bó gbọ́ nǹkan tèmi sọ tó bá ń gbọ́ tiwọn ṣáà ń gbọ́ tọ̀dọ̀ mi náà that is it wo bébí mi ní ẹjọ́ má bínú àwọn àgbàlagbà bó ṣe máa ma pariwo tí wọ́n nìyẹn wọn ò lè dá sáàrin tiwa èmi ni mo ní life mi bá ṣe wù mí ni mo ṣe lè ṣe ó kàn mérí ni ò tí wàá happy pẹ̀lú nǹkan tí mo sọ ọ́. See, Bola, see. Umunko, I'm actually thinking of something. Oh. What is it again? See, I'm thinking, oh, better, kó get apartment tèmi for me, Because one or one now, kò yẹ kójú mi máa rí gbogbo orun kan If I have my own house to myself, mo was safe and I, I will not be saying all of these things. And moreover, baby, see, I'm thinking bóyá kó má bàa jẹ́ èmi nìkan nu lé yẹ bóyá mi àti um, kí lórúkọ girl staff ẹ lọ́fíìsì yẹn um, girl tó wà ní eh, Laide I don't know I think Laide is her name right I think we can we can share an apartment together kó má bàa jẹ́ mi nìkan nulẹ̀. What are you saying? In the first place, I don't know where all this is coming from o tún wáá fẹ́ ba gbogbo ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ nípa lédi secretary àbí kí náà korokọ ẹ̀ kí ló pa àwọn àtẹ̀pọ̀ I think the very first time tí mo rò kó máa padà tó máa ti ever rí òun lọ́jọ́ tó wá sọ́fíìsì mi tẹ́ ní confrontation lórí ọ̀rọ̀ ẹ̀ ń pariwo lọ́fíìsì that was it ṣé ẹ tún ti rí alẹ́ ìgbà yẹn ni ẹ ti mọ́ra before then. Ah, ah, bó mo ti fẹ́ mọ̀. sọ kí wàá ló fi àfà pé tó fẹ́ máa gbé no no no wo wo wo tí ẹ fi ti ọ̀rọ̀ ẹ lẹ ṣọ ti yẹn sẹ mi ò fẹ́ rí lédi yẹn pẹ̀lú ẹ mọ́ mi ìdẹ fẹ́ nǹkan kan tó jẹ kún pọ̀ mọ́ wà àti lédi yẹn àtọ̀ bó ṣe lè wù kó mọ́ and that is it. I will get a very nice apartment for you very soon. Eh? Baby, yeah. are you serious? Yes. <laughs> thank you, thank you, but, thank you, thank you blessing. yà bọ kí ló ṣẹlẹ̀. bó pẹ́ bóyá náà àjọ máa padà gbé ni o. ẹ nà ọ́ i know na ọ̀bọ̀ ajẹ́ time jẹ́ kí mọ́mí máa ti wà a lot more comfortable pẹ̀lú èmi àti ẹ. tí wọn bá wà comfortable pẹ̀lú èmi àti ẹ ńkọ́. Ah, she's your mom. kò ní nǹkan kan ṣe. she's your mom. ok jẹ́ ká fi yẹn lẹ̀ ah. mo ní láti tilẹ̀kùn mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi. <laughs> ìyá bá mi fà. ọkọ mi ṣàlàfíà ni pẹ̀lú máa ṣe ń mi o pẹ̀lẹ́ ah! so kí ni àbábọ̀ ń tá a jọ sọ. ẹ wọ́n mi lọ òun ò dáa torí ah, gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu kò tiẹ̀ bá tèmi lọ rárá ni. ẹ ṣé nǹkan tí ó ń sọ ń sìn ni pé òun ò ní fẹ́ ìbídùn mo bá sọ mo bá sọ bọ àṣà ẹlẹ́nu ló ní àmúyá ẹ ló ń dà fún mi pé ẹ kí ló kàn mí bẹ pé wo ni tèmi mm-hmm. mo dẹ̀ ọ̀rọ̀ tó ti fẹ́ máa dà ní pé ó ti fẹ́ máa dìjà láàrin mi àti ẹ̀ tó sọ fún mi pé ṣé gbà tèmi fẹ́ ṣe wedding ṣé obìnrin tèmi yàn màmá mi ló bá mi wà ni. ẹ kí ló dé tí wo ò lè reply ẹ pé ṣé irú problem tí òun ní nìwọ ní ni. àmọ́ ah, ah, mi mi lè bá sọ rẹ tó bá sọ àdáyé pé mò ń yọ ni mi lè bá sọ rẹ mi lè bá sọ rẹ. ẹ wo àti pé mọ́mì ìfẹ̀kàntẹ́lẹ̀ mi ò fi taratara gbádùn bí ẹ ṣe ń sọ pé ẹ fẹ́ wọmọ wáyàwó fún fún ọmọ yín yẹn ah. bí wọ́n ṣe ayé ìgbà kan ni irú kan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ nísìnyí mọ́mì ẹ wo èèyàn ló máa fúnra èèyàn ìyàwó ẹ̀ àwọn méjì ló máa jọ gbé papọ̀. má sọ bẹ́ẹ̀ sọ fún mi àwọn eléyìí tó ti ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni end wọn ṣe bí ó wà ń bẹ̀ ń jọ́nà tó ń sọ fún mi pé òun ò ní fẹ́ ìyàwó mọ́ kí ni kí tèmi ṣe jẹ́ ṣé wò fẹ́ yàwó ṣé wò bímọ ọmọ mélòó ni wọ́n ti bí tí mọ́mí ẹ̀ ń bẹ tọ́ ṣé màá wá lajú mi sílẹ̀ báyìí kí tàlùbọ̀ kò wọ ni ọmọ tá a dẹ̀ ń wí yìí very very industrious very respectful ọwọ́ ẹ̀ tún jí sówó. well mami nǹkan tẹ́mi ló parí ṣe ni pé ká ṣe máa bá sọ ọmọ yẹn tẹ́ wá bá sọ tẹ́mi náà bá sọ mo yà ọlọ́run lè pẹ̀tù sí lọ́kàn tó ní change of heart. Ah, ó máa ní change of heart ni o torí pé bíbí ni mo bí bíbí ni mo bí òun náà dẹ̀ gbọ́dọ̀ bíyàn ó gbọ́dọ̀ change mindset yẹn is wrong ah, àfi kó gbọ́ ni o gbogbo ọ̀nà tẹ́ bá lè mọ̀ láti fi lè jẹ́ kó gbọ́ ẹ yà sọ fún kó gbọ́ ni o. ọ̀rẹ́ mi mi bí eré bí àwàdà ó máa dìyàwó ọ̀gá mi nìyẹn. kí ni nǹkan tó ń sọ wáì wáì tó tún padà sẹ́yìn lórí ọ̀rọ̀ ẹ̀ eh? but wait Láìdé you know me very well you know me too well bí ìgbín lọ̀rọ̀ mi ṣe rí tí ìgbín bá tẹnu mọ́gi báyìí ó máa gungi yẹn ṣáà ni. Ah. ní jábọ́ lágbóró lọ. the only thing tó ń ṣe mí òun ni pé mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ babe i'm telling you mi mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi tó jẹ́ pé láti ilẹ̀ báyìí pé èèyàn mature gbóbìnrin mature láti ilẹ̀ báyìí bí ẹlẹ́dẹ̀ ni mí kó má ti fara kàn mí báyìí mo ti lóyún láti jọjọ́ èèyàn kàn ń bá tulẹ̀ èèyàn kàn ń bá tulẹ̀ i don't even know ah, but i'm hopeful pé by god's grace látó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ it will happen but i'm just. <sighs> akókò dáa ọlọ́run ò ní jẹ́ kí làálà wa kó já sásán. àmì má tẹ̀ sọ nǹkan tó ń sọ yìí làálà ó fẹ́ ṣe kí ni làálà ò lè já sásán o làálà ò lè já sásán àtọ̀ ẹ̀dẹ̀ pé bó ṣe ń wo ilé tẹ́bí ti ń ṣe rinrinrin yìí kò sí love nínú ẹ̀ yìí rárá there is no love in the air at all ọ̀rọ̀ lórí mission nínú I came here for a purpose má sọ̀rọ̀ nǹkan tó ń sọ yẹn rárá o. <laughs> kọ́lọ̀ nǹkan tiẹ̀ bá mi ṣe lásán kí n kò fún ní ẹyọ kan kí n drop one by bó tiẹ̀ jẹ́ American visa or something kó ṣe nǹkan tó wà tangible fún mi ọmọ ṣe tán ó take off yẹn ẹ̀mí má sọ nǹkan. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ lọ. o mọ òwe Yorùbá tó sọ pé lẹ́yìn sùn báyìí káàdì yẹn ṣe kó take off straight ni ọmọ forget it forget it. <laughs> ìyá Bọ́láre mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná mo ní n ta fẹ́ ṣe sí òní sí wàhálà o ní òní sí wàhálà wàhálà náà kọ́ ló ti wá délẹ̀. wàhálà níbo ló ti rí wàhálà kò sí wàhálà kankan ọ ìyá àbìdùn kò sí wàhálà. <laughs> wàhálà ti wà ọ̀rẹ́dì nígbà tá a bá fọmọ fọkọ láti bí oṣù méjì wọn ò tọ́ wò bóyá dùn bóyá kan wọn jọ wá ń gbègbè ayé ológbò àtẹkù ọ àmọ́ o tápò bá ṣe é san èèyàn á sì ká sórí o. ọ̀rẹ́ ṣúre lákòókò náà mo fẹ́ kó jọ kó bá mi bẹ ìbídùn bá ń jẹ́ kó realize pé èmi lèmi fi ẹ̀gbin lọ kì í ṣọmọ mi kó jọ kó má bínú kó wá fọwọ́ wọnú ah sórí ohun tí ó bá máa dáa ó ṣe máa ń rí bẹ̀rẹ̀ léléyìí ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni ojú ti ń pa gbìmí àti ẹ̀bọ̀ ọjọ́ ti pẹ́ ṣé màá wá ríbi tí ò dáa màá korí ìbídùn bọ ni kò possible kò possible sórí gbogbo nǹkan tó bá bá Abọ́yadé kò yọ ọlọ́ya sílẹ̀ o ṣó sórí ìgbà díẹ̀ kí n ló báyìí kó jọ kó bá mi fọwọ́ wọnú all the problems will be solved I assure you. kò burú mo ti gbọ́ ẹ àmọ́ o èmi ò wá ní du orí olórí káwọ́dì ó gbé tèmi lọ ohun tó ń ká òwú àkàsẹ́yìn nìyẹn. ọ̀rọ̀ ọmọ là ń sọ ń pa ẹ̀. ìbọn náà ló máa ṣojú mi mo ti ṣàlàyé fún ẹ bó ṣe máa rí rèé ọlọ́run á bá a sọ ọ̀vẹ́ kò sí nǹkan tó ṣòro fọlọ́run láti ṣe kò sí wàhálà. bó bá kúrò bẹ́ẹ̀ tó bá lọ bò bí báyà yìí sọ pé bẹ́ẹ̀ náà ni ó tún máa bẹ́tà bí báyìí. èmi ti gbọ́ ẹ̀ tó bá ti ní nǹkan máa níyànjú. ó máa níyànjú. ẹ ṣáà tètè wá nǹkan sísè. ó máa níyànjú kò ṣe ní níyànjú. èsìsì ló fojú jọdẹ ọ̀pá ló dejò látànà ó sì di wéré ké ó sì di wéré ké ó di fáfúlá déjọ oríjù tí sáyé èjì ògbè ó sẹnu kó tó orin àwo wa bọ́ sí lẹ́nu ó ní ẹ wọlé ayò ó lẹ́ ẹ wọ ọmọ àìdélé ayò láì kún. wẹ̀yìn léwo ọmọ ní bẹ́ẹ̀ bọ̀ ẹsẹ̀ rẹ dà ọmọ mi ní nílé aládé wo ọmọ mi gbà. ẹbú èyí tí mo fún ọ ti ń bẹ lọ́wọ́ rẹ wọn ó fi fọkàn mu ni o ẹ̀kọ́ tútù lọ́ọ́ fi fọmọ ẹ̀kọ́ tútù bẹ́ẹ̀ ni. àsìkò tó fọmọ nígbà tó bá kù gẹ́ẹ́rẹ́gẹ́ ní pínpín tí wo àtọkọ rẹ ọjọ́ lájọṣepọ̀ òun ló lò ọ̀tẹ́ tí ìrẹ́lẹ̀ ọmọ gbọ́ ètò onílé yòó lò èyí tí mo fún ọ sọ́wọ́ wọn akọni èyí àbò gbà àṣejẹ níbẹ̀ ló rẹ o àṣejẹ tí mo gbé fún ọ yìí kò gbọ́dọ̀ kan lẹ o èèwọ̀ èèwọ̀ ni kò gbọ́dọ̀ kanlẹ̀ ìdí rẹ̀ ò gbọ́dọ̀ kanlẹ̀ báwọn nígbà tó bá kù gẹ́ẹ́rẹ́gẹ́ ní gẹ́ẹ́rẹ́gẹ́ tí wàá tọkọ rẹ̀ ọjọ́ lájọṣepọ̀ náà lọ́ọ́ jẹ́ bó o bá ti á jẹ́ tán lẹ́yìn ìgbà náà ìwà àtọkọ rẹ̀ ọ̀làṣepọ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ bí mo ṣe sọ fún ọ bẹ́ẹ̀ ló ṣe lò ó wọ́n gbàgbé ọ gbọ́dọ̀ gbàgbé ìkìlọ̀ wo mò ń sọ kinní kan fún ọ bí gbogbo àgbáyé ọ̀gá bímọ fọkọ rẹ̀ tóbìnrin kankan ò bímọ fún láyé ìwọ ò bímọ fún ó finú ṣoyún ó sì fẹ̀yìn rẹ̀ gbọ́mọ pọ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún èmi mọ sọ fún ọ tí ọba rí bẹ́ẹ̀ wá pàjá fún jẹ hmm. bọba joso ni wá ń ṣe o àti ṣe ti ọmọṣẹ hmm. bó sì já jẹ àti ṣe ti ọmọṣẹ bí mo ṣe sọ fún ọ bẹ́ẹ̀ ni o ṣe lò. èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ ọba ti rí àṣà ni ọjẹ bí mo ṣe sọ fún ọ bẹ́ẹ̀ ni o ṣe ṣe o ọ gbọ́dọ̀ tàbí mo gbàgbé o mo gbàgbé o yóò ntí mo gbé fún òyìn ó di dandan ká ẹgbẹ́ súnmọ́ra yín o bọ ọba rí wípé ìwọ àtọkọ rẹ ò ní jọ lájọṣepọ̀ náà lè mú rárá oyè ikọ ọba ti lò ó di dandan ẹ súnmọ́ra yín o bẹ́ẹ̀ bá súnmọ́ra yín ó léwu pọ̀ a túbọ̀ máa rí yín bá sáré ẹ okay okay. oh okay that's fine that's awesome all right má pẹ́. hold on there ah, lọ sí lọ sílẹ̀ kò fẹ́ tún wà bẹ́ẹ̀ kí ló ṣe. stand up. ọ̀rọ̀ traffic wa come ọmọ kí kò lè traffic ọ̀tá ẹ̀ mọ́ too ò ní And now, <laughs> okay, lovely baby, okay, let's enjoy it. Yeah. Mami, kọ́mi, kí ló ṣẹlẹ̀? Kò sí. Today nǹkan tó bá necessary kéèyàn ṣe lóru òru lèèyàn ṣe mm-hmm. ẹ bẹ́ẹ̀ ni níbo ló ń lọ ń dà yìí. Ah, màá mo fẹ́ sáré débi kan ni mo fẹ́ máa jáde lọ́nà ni ẹ wọlé yẹn ẹ má wọrí ṣe màá rí yín láàárọ̀ la. òun jáde ní dà yìí ìjàkùmọ̀ ìrìn di ọ̀sán ẹni abábíire kì í rìn rù. ok number one mi ò kì í ṣe ìjàkùmọ̀ number two ẹni abíire ni yín òun lè fi bí èmi orúlẹ̀dẹ̀ dénú lé mi ó nídìí pàtàkì tí mo fi rìn lóru. ó nídìí pàtàkì tí mo fi ń jáde lóru. Ah, wàá gbọ́ ṣó ti yé bí ọmọ yìí ṣe ṣàlàyé fún mi every night ò kì í sunlé kí ló dé kí ló wà bẹ́ẹ̀. so you have the god now. kì í ṣe pé ó rojọ́ fún mi o èmi èmi bí léèrè máa gbọ́ kì í ṣe pé ó rojọ́ fún mi obìnrin ni obìnrin lèmi náà ṣó ti yé so tí n bá tiẹ̀ dẹ̀ bí lè pé ah báwo tiẹ̀ ní nǹkan o ṣàlàfíà ni o how is your husband and everything ọ̀rọ̀ ló kọ̀ ọ̀rọ̀ tó fi di pé ó sọ kì í ṣe pé mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ fún mi. you know what mami don't stress yourself mami tomorrow is sunday uh-uh. i will be with you. ma jáde tí pé mo wà nílé lálẹ́ èkó yẹ kó jáde. i am very sorry mami i have to go. oh nick kí ló is it a matter of life and death. exactly exactly between life and death. Uh-uh. Please, I just have to go. Home. Every day? I will see you tomorrow. No. Tomorrow is Sunday. Love you, mom. Uh-uh. Yeah, listen. Ó mọ kọ́kọ́ ẹ̀ dé. Béèyàn ṣe tọ́jú ọkọ èèyàn kò tọ́jú ọkọ ẹ̀. Àwọn náà ń fẹ́ owó mọ̀. Bọ́lá rẹ̀. Màmí. Má ṣe bẹ́ẹ̀ o. Má ṣe bẹ́ẹ̀ fẹ́. I will see you tomorrow, mommy. Bọ́lá rẹ̀ má ṣe bẹ́ẹ̀. Mo ti ṣe bẹ́ẹ̀ lọ. Mo ní. Hey. Ó ti sún mi o lè ṣe máa fi mí ṣe decoration sínú ilé mi. I'm getting pissed ma. Don't be pissed. Oh. Mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ pé iná ilé ojú ọmọ ọrùn kù tó máa yágbé yìí. Mọ́mí tí ò bá ń ṣe ti natural love tí mo ní sí Uncle Bọ́lárẹ́ láti kékeré, kí ni mo fi máa ṣe ń bí báyìí? Oh. Mọ́mí ò ti sún mi. Don't worry, it will be resolved. Come on, come on, come on, come on. Let's enjoy ourselves o. Oh ó yọ yálà tán lọ sí kíchìn kò lọ bá mi dáná jàre. Bá mi wá àmàlà tó bá fẹ́lẹ́ dáadáa àti ewédú. Ọbẹ̀ wo lo nílé náà? ọbẹ̀ ẹ̀gúsí. ṣe bá mọ́lá ṣe bí èlùbọ́ wà. bẹ́ẹ̀ ma. ọ òjò òjò òjò òjò dábì lóhùn kó wá tan díẹ̀ tó. tututu ẹ ẹ èyí lè ní já. olúwa ṣé o. Thank you, my God. Thank you, Father. Ah, my goodness. Hmm. You are sure. o. Ọlá lọ́lọ́run kì í gbàdúrà. Hmm. Yé tó ń ṣe ẹnu jẹ́jẹ́ mọ̀tí. Ah, Olúwa ò ṣé o, Olúwa ò ṣé o. Thank you, Lord God. Mm. Mm-hmm kò lè ṣẹ́kù ọjọ́ <sighs> hmm. ló ṣe bọ̀bọ̀ ẹ̀ tí ò gbé fún àbí irú rubbish wò lélẹ̀ báyìí ẹ eh? ha ẹ eh, forty minutes forty minutes ló ti ń di two hours lọ yìí o hmm. wo bọ́lá wa àbí kí ló ń sọ ẹ mama hmm. má ṣe orí burúkú orí burúkú má bàa ṣe ọ ha ha bọ́ pé ìwọ ọlọ́run ha <laughs> ha kí ni mo fẹ́ ṣe báyìí akuyi Ọlọ́run sa ọ. olúwa ṣeun. Ah, olúwa ṣe gan. olúwa ṣeun o. ẹ ní ṣírun àkókò bá àdábọ̀ Ọlọ́run jẹ́ ká ró o. ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin náà o. ẹ ṣé gan. Ah. Um, ẹ mọ arákùnrin yẹn rí mi. mo mọ mo mọ ládùúgbò estate wọn mẹ́rin náà ló ń gbé. Ah, kọ́ ra máa sáré Ọlọ́run máa jàrí bí o àti yọjú sí lọ́la o. ẹ ṣé gan sáà o. ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé. Hmm. Hello there. Why are you doing this now? Eh? Látàárọ̀ mò ń pè ẹ́ ò gbé fóònù mi. Ṣo fẹ́ pa mí ni? Eh? Ó mà lágbára bí mo yẹn ń bá ẹ sọ̀rọ̀ ìjọ jẹ́ mọ̀ hospital ni mo wà. Ẹ eh? hospital kẹ̀. Ọlọ́run mo ṣe fẹ́ kúrò ńbẹ̀ gan sí ni. Kí ló ṣe? Bàbá àwọn àwọn ọmọ ọlọ́kadà rádaràda ẹ̀kọ́nú wọn mà ló jánà mọ́ mi lẹ́nu. Ọlọ́kadà ah, kí ló wá ṣẹlẹ̀ ìwé ń kọ́ṣọ́ wa ókè kí ló ṣe? Mọ́tò mi ò kàn ọ́ kàn ṣubú lulẹ̀ náà ni àbí? ẹni tó ń bá ṣàbàpá lọ́wọ́ ẹ̀ náà ló yá mo tún mo ṣe gbé wá sọ́spítù nìyẹn. Ah, ọlọ́kadà náà nǹkan kí ló ṣe. wo tí bá dọ̀dọ̀ ẹ̀ màmá explain gbogbo ètò kù fún ẹ̀jọ́ ok má bínú sí mi má tó débẹ̀ ńsinsin. ẹ wàá kàn mí lára ah ok ok ok ok ok má pè é. ọlọ́mọ jẹ́ kí bọ̀bọ̀ ikú pa mí kí ló kù tí màá ṣe náà what's the next now. Hey, hey, Mr. Man. Hey, Mr. Man, stop, stop, stop. B, you don't want to stop? I've stopped already. Ah. What happened? Why would I stop? Good evening, sir. Good evening. Welcome, sir. Yes, sir. Ekwataro. Ekwataro. I'm the owner of the vehicle. Ah. Is not that blood? Ah. ah, no be blood this. Wait, blood for where? Come back, come ah, come out. Blood. Blood. Ah. Okay. Oh my ah, God. Abi you seen? say I dey lie? Uh, this was about one hour ago. You know all this Okada. I'm not Ola Ekiremi. Eh, Mi ò ṣe alápàtà. Mi kí ọba ọlọ́kadà kan ni rádaràda pẹ̀lú eré tó máa ń sá ọ̀gá do you understand uh, mistakenly i just i don't i can't really explain what really happened because i didn't hit him i don't know but we took him to the hospital. if not be because of second point now oh, you ah before oh, escape. ẹ ò gẹ́ nǹkan tí mo sọ ṣebí yorùbá lè gbà bra saturday ṣebí ìgbà tí ń jọsọ yorùbá lẹ́ẹ̀kan. you don't understand what i'm saying i said we took him to the hospital bro ṣe i know. Please, what is going on now? Hello, what is going on now? Enter the vehicle. Okay, no problem. No problem. Okay, can we go to the hospital? Hey, Motirogo, Motirogo, rógo o. Mo ti rógo mi ti bàjẹ́ o. I don't know what happen o. Hey, ẹ gbà mí o. ìwọlé mi dáhùn ìwọ bẹ́ẹ̀ bọ̀bọ̀ ah, bá mi bọ̀bọ̀ ẹ̀kọ́ bá mi bọ̀bọ̀ forty minutes madam, dé forty minutes forty minutes do two hours ah, twelve lù lójú mi wà lù tún wọ̀ lọ́n bọ́lá wa kó bá mi bọ́lá rẹ kó bá mi o kí mo fẹ́ ṣe ah, ta ni mo fẹ́ pè báyìí wọ̀ lọ́n bọ̀bọ̀ yóò gbé fún mi bọ́ yóò gbé fóònù ẹ̀ wọ́n lọ́wọ́ ah, mo ti pè pè pè pè kọ́lẹ̀ ah, mo gbé kí ni mo fẹ́ ṣe báyìí wọ́n lọ́wọ́ ta ni mo fẹ́ pè báyìí. mo dá wọn ẹsẹ̀ jẹ́ tó dẹnu wọn lọ́wọ́ ó ti wá dá báyìí ó ti wá dá báyìí àfìgbà tí bàbá yẹn bà jẹ́ wọ́n lọ́wọ́ kí ni mo fẹ́ ṣe báyìí ta mo fẹ́ pè ta ni ẹ̀dá ò lè wá kí tẹ̀ ẹ́ má bà tèmi wá bá mi báyìí wọ ọlọ́run mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé ọlọ́run ọbẹ̀ ṣàánú mi wọ́n. kí ló ń ṣẹlẹ̀. ṣàdédé ni mo rí tẹ̀sí Linda láàárọ̀ yìí come and take me come and take ló. ẹ take her to where. ìgbà tí mo máa dé ilé ẹ̀ condition tí mo bá ọ̀dà sa. ìgbà condition tó bá ọ̀dà ìgbà tó wá gbé kí wá níbí ìjẹ́ hospital wo ló wà ń bẹ̀ sìn. ẹ wọlé ẹ wá wò ó ẹ. Who is this? Linda. Mi gbọ́. Linda ni. Linda dúró gbọgbọ là bóṣù àwo bàbá ọmọ ní ojú àbídí ẹ̀ sílẹ̀. tani tálẹ́rì. bàbá ọ̀gá mi ni ọkọ Linda ni. kí ló ṣẹlẹ̀ rí ọjọ́ ah, kí ló ṣẹlẹ̀ rí wọ́n ti fún mi. ìwọ lọkọ arábìnrin. èmi lọkọ ẹ. ọkọ rẹ kí ló wá dé tó yọjú sí lánàá. báwo lè ń ṣe mọ̀ pé ó yẹ kí ó yọjú sí lánàá ẹ wo gbogbo eléyìí tẹ́ ẹ ṣe yìí mi ò understand mm. àtàná náà ni mo ti dààmú lórí ọ̀rọ̀ ẹ̀ ṣó ti ó yẹ kí n lọ sọ́dọ̀ ẹ̀ lóòótọ́ lóòótọ́ ṣó ti yé yín sà àmọ́ bí mo ṣe lọ ọlọmọ ọlọ́kadà dáadáa kan jáná mọ́ mi lẹ́nu èmi ò mọ̀ mo gbé lọ sọ́spítù àwọn ọlọ́pàá dá mi dúró ẹ̀jẹ̀ wà lára mọ́tò mi ò mọ̀ alẹ́ àná ibẹ̀ ni mo wà ọ́ tù ṣó ti yé yín sìn àárọ̀ iná ni mo ti pe nọ́mbà ẹ̀ tí ò lọ kí n tó pé òun ẹlẹ́sàn-án san kò ní sàìsàn béèrè ó béèrè wò bá béèrè bá kọ̀ tí ó béèrè wò mọ́ ń burúkú àmọ́ ń jálò ń burúkú ń burúkú àmọ́ ah! ń jálò ń burúkú abájọ tó ń burúkú fi ń jálé rí ara wọn. Jesus Christ. Ah! arákùnrin ibi tó wà ń kú òní àyín. ẹ máa lọ ẹ baba, hmm? kí lè tẹ iná ga mi lọ ọkọ ẹ ní ìnáwó. ọkọ rẹ igbó àbí sókí ti pín ogójì àbí iná gbàjọ ọ̀rọ̀ tí ń bàgbá yóò tó kò ó ọmọ yìí pé ká sọ yìí pé àti dífá sí gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí kí n ti mọ irú ẹni tó fẹ́ bá dòwò pọ̀ á ti mọ ní tá a ṣe sí irú ọkùnrin tó lọ́nkọ̀ gbọ́dọ̀ bá dòwò pọ̀ wọn gbọ́dọ̀ yára wọn wọn gbọ́dọ̀ súnmọ́ra wọn rárá rárá yìí ti ń bẹ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ jọ lọ wo kálá àti yẹ̀wò ni kò yóò súnmọ́rú ọkùnrin rárárárárárárá kò yọ ìdí tí mo fi lé e nu pé kó fi àyín lẹ̀ ẹ̀yìn àwọn ò gbọ́dọ̀ ní nǹkan kan ṣe papọ̀ láàrin ara wọn. bàbá kí la máa ń ṣe sọ̀rọ̀ lè dàbà yìí kí la máa ń ṣe sọ̀rọ̀ ẹ̀. Ah, ara rẹ̀ ó yà gbogbo ohun tí ń ṣe yìí pátápátá ní òkú bẹ́ẹ̀ awífúnde tó dá ní àgbàjàkadì gbogbo ohun tí mo ní ọmọ ṣe ó sì ti ṣe àmọ́ yóò gbádùn o àmọ́ kò ní gbọ́ kó o kò lè sàbíàmọ́ mọ́ kò lè sàbíàmọ́ mọ́ ìgbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkàn nìkan ń rú ṣé ká sọ wípé orí mú mi ló mú mi ni bóyá ìdùnnú nínú ló fa gbogbo àjálù tó ṣẹlẹ̀ sí mi ọlọ́run ṣé mi ò ní ṣe nǹkan tí wọ́n fẹ́ báyìí pọ̀ mo ti sọ fún ẹ. bẹ́ẹ̀ ma. mo ní iná ilé. mo ní iná ilé. bẹ́ẹ̀ ma. o ní ẹranko ẹ̀ máa yá last. Ah, mọ́ mi ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ah! kò tiẹ̀ tí ì ṣe nǹkan kan lálẹ́ àná ṣe rí ìgbà tó máa jáde sí mi láàárọ̀ yìí <laughs> ṣe ló ń bá mi sọ̀rọ̀ bíi pé pẹ́ta àtijọ́ ń ṣeré ìfẹ́. ah mọ́mi i am so happy. ìdíyà ọlọ́run ló ṣeun ah. ẹni tó bá níforítì ó máa ń jèrè àforítì <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni láìpẹ́ láì jìnnà ìbídùn mò ń bọ̀ wá bá yín ṣe ọlọ́jọ́ òjò àmì o jésù àmì mo máa bá yín ṣe ọlọ́jọ́ òjò òun fẹ́ àmì àmì àmì jésù ti bọ́ yes ma mo fẹ́ kó túbọ̀ fọkàn ẹ balẹ̀ <laughs> o ní problem hmm. ṣo ti gbọ́. mo ti gbọ́ ma <laughs> ẹ ṣe mọ mi. all right ma. yes ma. pẹ̀lẹ́ ma ìdíyà. yes ma. kó máa rọra kó máa take care ṣo ti gbọ́. yes ma. ṣoore bá ti parí menstrual period ẹ báyìí ni kó bẹ̀rẹ̀ sí máa mu àgbo yẹn kó mu láàárọ̀ kó mu lọ́sàn-án kó mu lálẹ́ fún bíi fún bíi ọjọ́ mẹ́ta ni bàbá yẹn sọ ọ̀rà ṣó ti bọ́ kò sí wàhálà bàbá yẹn ní oṣù yẹn báyìí pé kò ní mu jẹ. ọ̀dà ọlọ́run àjẹkọ̀ rí bẹ́ẹ̀. àbí àbí ó ti máa rí ah! ó máa rí bẹ́ẹ̀ ni ó máa rí bẹ́ẹ̀ ni. àmì máa mi lè tètè máa lọ. tètè má jẹ́ ó dànù o bí mo ṣe sọ gẹ́lẹ́ hmm. òun ni kò ṣe lò ó. kò sí wàhálà máa. ṣó ti gbọ́ kò hmm. sí ọkọ mi kò ṣeun. kó tó lò ó. ṣó kí ni kì í ṣe sílẹ̀? ní olóhùn mi jẹ bọ mi ò fẹ́ stress rárá. iṣẹ́ mi ti gbá mi kò. mo tágbára ẹ bá gbé e. Ah! <laughs> èmi tí mo lọ́jú mi lẹ́kànnà bọ̀kànnà mọ́ báyìí tí mo jẹ́ kọ́mọ mi olóore ìfẹ́ bọ́lá rẹ̀ mo wá fọwọ́ ara mi mo ti ọmọ mi sẹ́nu kìnìún kìnìún ti pa <laughs> jẹ́ ẹ̀jẹ̀ sunkún wọ́n ti fọmọ mi dájọ́. <laughs> ìyá àgbẹ̀dọ̀ mọ́tò sọ̀rọ̀ kó sọ o àjọ bíi ti gbó o. ó fi dájọ́ ni ó fẹ́ yàwó àkọ́kọ́ ọdún mẹ́jọ ló lò lè rìn ó lọ ni ó fẹ́ kejì ó kù ni sọyẹ kẹ́mi ó jẹ́ dídùn ó lọ rú bẹ̀rù ẹ wò ó tẹ́bà fẹ́ kíyà ó jẹ mí gbé ẹ bá wá bọ́lá rẹ lọ o kó tètè mọ bọ̀ kó wá sọ tó fọmọ mi ṣe. Yeah. No, no, no. káàárọ̀ ẹ káàárọ̀ ẹ ṣe. ẹ jọ kí ni mo lè ṣe fún kí ló ṣẹlẹ̀. bọ́lárẹ́ òkú tó o sin ẹsẹ̀ yọ ọ́ ta. jọ saw anything Tell ni. no no more. wọn rí. but what is it. That's why I explain now. ọ̀dà ṣé what's your pé ọmọ sorry. Oh, ò rí wa you tí bá rí inú mi ní bèèrè mi ò ṣọmọdé. ọ̀dà o mọ̀ wá o o mọ̀ wá o àwa lẹbi ìbínú bẹ́ẹ̀ ni. n ló gbọ́ wọn. àwa yẹ ọwọ́ rẹ wò èpo ń bẹ lọ́wọ́ rẹ lórí ikú ìbínú ọwọ́ ọwọ́ rẹ ò mọ tí kò bí dùn ó lọ́wọ́ ń bẹ̀. ẹ wo mo understand nǹkan tẹ́ ẹ sọ mo dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe ń pè lórí ọ̀rọ̀ yìí mo mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ilé mi níbi dùn gbé ìyàwó mm-hmm. tèmi ni á ta mí lára ju bó ṣe ń ta yín lára yìí lọ mi ò mọ nǹkan kan nípa ikú ìbídùn ṣó ti yé yín tẹ́ bá mọ nǹkan tẹ́ ẹ lè fi wá ẹni tó pa ìbídùn mo rẹ́dí àti dúró ẹ gbìyànjú gbogbo nǹkan tẹ́ ẹ bá ní bọ̀ ń wá wá sílùú yìí ẹ jọ ẹ má tún dákun nǹkan tó ń ṣe mí lọ́wọ́ ẹ jọ tó lọ. bọ́lá rẹ òyì mọ́ torí àwíjàre kí tọ́ tán lẹ́nu ọwọ́ rẹ ò mọ́ lórí ikú ọmọ wa. Ola, you can see I'm working on myself seriously. Please, can you handle this? ó ti kó tó di pé ìbínú yẹn kó tó di pé mm. do you get it. take it easy take it ẹ wo ẹ ẹyin bẹ̀rẹ̀ bàbá méjèèjì ẹ má bínú àti ẹkọ wọlé ń bì ṣe wọn pé àgbà yẹn tọwọ́ tẹsẹ̀ àdẹsẹkẹ ìjókòó bọtí tẹ n sọ ń sìn yìí ẹ ti ń kọjá yẹn ẹ má bínú how can you just come into this place ẹ máa ẹ máa sọ unfounded uh, accusations tí o tí o ní base ọkàn báwo ló ṣe máa pa ìyàwó ẹ ó dá ọ lójú pé wọ́kọ́ ló pàyàwó rẹ̀ ẹ́ẹ́ a jẹ́ pé ó bá wa dédìí òòṣà wa ni òòṣà àmọ̀já. òòṣà àmọ̀já àmọ̀ta òòṣà tí kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan á dá wọn lẹ́kùn níbi tí wọ́n gbé ti ń hùwà ìbàjẹ́. ẹ ìwọ òrìṣà àmọ̀já. bọ́lárẹ́ rèé o ọkọ ọmọ rẹ̀ ìbídàn ẹ ó lóun wá láti pé kí òtítọ́ fojú hàn ó lóun fẹ́ jobi òsà láti mọ òtítọ́ ẹ láti mọ tí bá ń ṣẹlẹ̀ tọ́ ǹjẹ́ tó bá jẹ́ pé bọ́lárẹ́ lọ́wọ́ nípa kú ìbídùn ẹ ìwọ òrìṣà àmọ̀dá. kọ́ ṣe bí ọṣẹ ṣe ṣojú kọ́ pa èké bọ́ọ̀ ṣe pa èké sóríta kọ́ pa ọ̀dàlẹ̀ bọ́ọ̀ ṣe là láyà ẹ a fẹ́ kí òtítọ́ fojú hàn ojú gbogbo wa ó lè bá àjọ rí ìwọ bọ́lá rẹ ó yá mú ọ̀kan nínú obì tó wà nínú gbá yìí obì òrìṣà àmọ̀jánù ó yá ọ̀hún wò mí ni. ọ̀rì ọ̀dàlẹ̀ máa gbọ̀n náà ni. ṣé ẹ ò gbà mí gbọ́ rárá o. èmi ni ẹ ń pè bá wọn. à ìgbàgbọ́. káì má dán wò ó mà jọ bí eré ni ọgbọ èè máa ṣeré ọwọ́ ọ̀gbẹ̀rì ọwọ́ èyí ni ó fi mú ẹ. cái nguồn nệm ọdụ ờ. ờ, ẹnu ta ờ. ọyá ọ̀tún obì náà ọ̀tún sí ara àwọn àgbà. Mm. Mm. ẹ̀yin èèyàn ó ah, lè o máa gbọ́dọ̀ jàgbà kó má ṣe lójú fìrí. bẹ́ẹ̀ ó dá mi lójú pé funfun ni ojú Olódùmarè funfun ni ọmọ tó dúró yìí. ṣé mo lè máa lọ. wo ẹ. àwa ti retí kó ṣubú kó sì ṣubú àbí. ẹ kárí ẹ̀rí tí ò fi ṣubú ó sọ fún wa wípé arákùnrin yìí ò mọ̀ nípa ah God made me out swing there. o ma mama swing. ọlá ọlá ok. it's okay alright right. ṣé mo lè máa lọ ọlẹ́ máa lọ nígbà tí olódùmarè ti ní kọ́ yege. ọ̀kárì ọ̀kárì ọ̀kárì ọmọ mi ọ̀rí tó jẹ́ kí n pé kárìíra ń hàn yìí ọ̀rí nígbà tá a wà nídìí òrìṣà lẹ́ẹ̀kan tó ń búra ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo rí sí ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ń ṣẹlẹ̀ nílé ayé báyìí ṣùgbọ́n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ ọ̀rì ọ̀pọ̀lọpọ̀ nǹkan nírìnrìn ní ayé tọ́pọ̀lọpọ̀ fojú rí àmọ́ ta ló lè rí àyàfi ẹni tó bá ní ọ ní ìbáṣepọ̀ pẹ̀lú omi pẹ̀lú odò omi bóyá ọmọ omi ẹja nú omi igi nú omi kókó nú omi ntójẹmọ́ gbogbo omi ọmọ omi bẹ́ẹ̀ ni torí òrìṣà odò ní ń bá ọ jà òrìṣà inú omi ọba ronú sí. Mm, gbogbo ẹ jẹ́ one twenty thousand one twenty thousand the other time tí mo wá síbí nsìn òun sọ fún mi pé obì obì gbígbẹ tó kólẹ̀ bóyá bíi fifty bags ni. fifty ni. kò pé fifty forty six ló wà ń náà forty six ló wà ń bẹ̀ ṣáwọn kinní kékèké méjì tó kàn gbé sínú ẹ̀ ló fi kà pé fifty. ah báàgì ni ẹ rọra o ẹ rọra ẹ pẹ̀lẹ́. ó pe bóyá síkà ni. ṣé o sì. ọ̀rẹ́ sweetheart mi ló ń lọ yìí. sweetheart ẹ wo. ọmọ tí mo sọ fún ẹ lọ́jọ́ yẹn ṣé bó ló lọ yìí. òrìṣà tóyìnbó o tọ́mọ̀ tí ẹ ní o ti kọnu ìfẹ́ sí rí àmọ́ kò gbà fún ọ kí wàá ní sweetheart wọn ní ọkọ rẹ. bó kí ni ẹ gbà mí kí ni arúkòkò ọ̀dúndún tọdún yìí olú arúkòkò mo tiẹ̀ mọ̀ yẹn kí ló ń jẹ́ ọ̀dúndún ọ̀dúndún asòdedẹ̀rọ̀ ọdún yìí ló máa pa gbogbo àwọn aráàlú tẹ̀dó pọ̀ torí àti onígbàgbọ́ àti mùsùlùmí àtàwọn alẹ́sìn àbáláyé gbogbo alájọ́ ọmọ péjú péjẹ ṣe torí tá a bá ti ṣe tán a nígbàgbọ́ pé gbogbo nǹkan wọ́n mọ̀ lọ mẹ́lọmẹ́lọ. tó wá ráwọn ọmọ wa tí wọ́n wà ní òkèèrè gbogbo wọn ní ọmọ wa lé fọ́dún yìí àtàwọn àlejò wọn ẹni tó wá ń wá owó yóò tọrọ owó ẹni tí ń wá aya yóò wá tọrọ aya ẹni tí ń wọkọ yóò wá tọrọ ọkọ a sì nígbàgbọ́ pé gbogbo ẹ̀ ní mọ̀ ṣe. nǹkan pàtàkì tó wá wà ń bẹ̀ ni wípé a gbọ́dọ̀ ní arukòkò tí ó rukòkò lọ sódò ọ̀dúndún àmọ́ nǹkan tó wá yàtọ̀ ń bẹ̀ ni wípé obìnrin tí ó bá rukòkò lọ sódò ọ̀dúndún yóò jẹ obìnrin tó ti bàlágà àmọ́ tí ò tí ì mọkùnrin mi gbọ́ bẹ́ẹ̀ ni. tóyì tó lọ yẹn ṣe kò tí ì mọkùnrin. rárá tó bá ọmọkùnrin wọn ò ní mú fárúkò pọ̀ dúndùn. abájọ tó fi sọ fún mi pé kí ní sùúrù kó ń pariwo ẹ̀ kò ń so virgin ni. Ah, ah, bó ṣe wà ó ti dẹ ní ọ̀sà ọkùnrin kọkùnrin tó bá gun àyà rẹ̀ yóò ṣe owó ní ìgbàlè rẹ̀ ó lékún àwọn olórí olùlẹ̀kùn kò ní kú rèwerèwe. Ah, ìyẹn tó yìn tó lọ iná. bẹ́ẹ̀ni ah, kí ló dé. Ah, mo fẹ́ wo paṣẹ ẹ̀ ni mo mọ̀ kó má ti lọ jìnnà bọ́ọ̀dà. omi ìfẹ́ ni tó bá gorí ẹ̀ àzẹ́ni tó gorí ẹ̀ ó máa lówó lọ́wọ́ ó máa dọlọ́lá àgàgàgà ẹni tó bá wá fẹ́ sílé. Si ó máa tún lọ́rọ̀ tó pọ̀ sí i mm. kò tún ní kú mọ́ mm. <laughs> tóyìn mo mọ̀ pé ò lè gbọ́ mi mọ́ o bòbó pẹ́ bóyá èmi ni màá padà fẹ́ máa ní sùúrù fún ẹ dáadáa kú dàgbà ni. ọ̀rẹ́ wa kò lè kàn ọ́ kí ló rí ẹ kò lè kàn ọ́ torí tó bá ti rú kòkò tán àwọn olówó àwọn ọlọ́lá àtàwọn ẹni ilẹ̀ mọ̀ àwọn ọmọ ọmọ dùfẹ́ tó bá ti rú kòkò tán. olówó mo mọ̀ ẹ́ ọlọ́lá mo mọ̀ tún wọn kí ló ń jẹ́ àwọn sílẹ̀ mọ́. wo ó mọ béèrè di abájọ nítorí wá ṣe ń bì ní ọwọ́ agbájúmọ́ jẹ́ àyànjú àkáǹtì tá à ń ṣe. lémi àti ẹ àti tóyìn <laughs> nínú olóyìn kàn má pè wá lálejò mọ́ àwa yín lánìí. lẹ́kùn bọ́ àyìn òjèjì àṣẹ ń tàṣe. <laughs> lọ́mọ yìí ṣá máa wò ẹni mọ̀ fún rẹ̀ ló máa sọ fún mi ah my dear mi ò rò pọ́nrọ̀ kókó ìfẹ́ àbí ọ̀rọ̀ òbí eh, yìí mi ò rò pé important for now mọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe planning kan. lórí kí ni. máa bọ̀. ọjọ́ mọ́ kọjá ìyá ara rẹ. Hmm. hello ẹ lóluwà tó yẹ. ẹ ká ẹ mọ sọ fún ìkẹ́ mọ́ pé mi lóluwà tó yẹ kò ìbò ló kọ́ mi. ó dà kó ṣàtó ìbò báwo ni. ó dà ẹ̀yin ẹ̀ka tí ò sí láti òrùbó gbèsè pè mí lóró ọ̀gbìn jọ àti ìjẹta mo ti ń rí kọ́ọ̀lù yìí. kí ló ń sọ yìí wọ́n níbi tọ́kọ èèyàn bá wà kí ló ń sọ yìí wọ́n níbi tí ìṣòro èèyàn bá wà ó lọ́kọ èèyàn máa ń fà sí ah, ọkàn mi ń fa ẹ̀ ọkàn mi ń fa ẹ̀ ní àtàrọ̀ ni mo ti ń pè é o ò gbé kọ́ mi ọ̀rẹ́ mi ló ṣe jẹ́ kí n mọ̀ ẹ́ pé o ò lè gbé kọ́ mi láàárọ̀ yẹn mo tọ́ ẹnu bàtà ìjókòó sọ tí ò wá sí. o Olúwatóyìn ah sorry sorry sorry sorry Òṣàtóyìn ọ̀túnla ni mo lọ ṣé wàá rò pé kò yẹ kí n rí ẹ kó tó ti pé mo lọ kí nǹkan tí ẹ fojú kan o ó ṣàti ní kí n bomi sòrò mọ èmi náà lè bá sòrò jà mo mo ṣàwò at least máa ṣàti ẹ̀rí ẹ tó di pé mo kó nínú olóyìn àbí báwo. ìdìbò mi ni mo ṣàfẹ́rí yín fóònù náà ìfọmọdé mú wa yóò jẹ ọwọ́ sísọ lọ́wọ́ sísọ lẹ́sẹ̀ wo títí tá ìsọdún kan mọ nǹkan tá ẹ mo gbọ́ mi gbọ́ no network ẹni mi gbọ́. Eh, jáde lọ bọ mí jáde mo wà mo wà lé táìmù wo. àtọ̀ àkúkè. Okay kúkẹ́ <laughs> mi lè wait láti rí ẹ ṣòtí bọ́ mi ṣòtí yẹn sìn ẹ̀ tẹ́ mo fẹ́ kàn mọ́ ẹ lọ́wọ́. harvest. ṣé mo kó yà mí lẹ́nu gan nígbà tí mo gbọ́ pé ìwọ náà mú fún àròkòkò òòṣà ọdún yìí. ọkọ. èmi náà mọ̀ pé ìgbà tí mo sọ fún pé mi ti mọ̀ kó mi mọ̀ To be sincere, I can't believe you. You know what? Go lójú to a tó to my wallet ibi tí mo ti sorry, to really believe that you're truly a virgin. You know, <laughs> you have everything to take that sọ pé very. You know, you're beautiful. So definitely tó bá we have some plans tó the ṣe ó lè máa ṣe model. You know, ìwọ tó ti rò kòkò dáadáa, you know, you can, you can just try and switch you to like to be a good. <laughs> Oh, gbọ́ mi Mo bá yìí. Oh, gbọ́ rí. ó gbọ́ mi. ìṣòro kò ní kí n bó ẹgbẹ́ mi wá máa lọ. o lè ṣe bẹ́ẹ̀ bó ti jẹ́ ìṣẹ́jú méjì tórun bá kun yàn times tó bá drive tórun bá ń kun ẹ̀ wá park for five minutes you can sleep do you get you oh, understand me. mo ní pé ṣóun get me àròkòkò ọ̀dùndún ọ̀dùndún ọ̀dùndún àròkòkò ọ̀dùndún àròkòkò ọ̀ṣà ọ̀dùndún. MC. <laughs> Mo mọ ẹsẹ̀ bóyá kí nǹkan ti wà láàrin náà. on the oh, wow. Yeah. No, oh, can you do me a favor? Oh, sorry there, sorry there, sorry there. Oh my ṣẹlẹ̀. O ò lè sùn sí. Ṣé wà á kó sùn sí bí àbí? Ah! Wọ́n sọ fún mi títí. Wọ́n sọ débi pé kò sí àṣegbé. Ipe gbogbo nǹkan tí mo ti ṣe látẹ̀yìnwá àṣepamọ́ ni èmi náà wò ó mi mọ bí tí mo ti forí jálé agbọ́n mi mọ bí tí gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀ ó ti ń lọ bí obìnrin kẹrin bí kan ṣe ń kú lé mi ó nìkan sọ pé òun ò fẹ́ mi mọ́ eléyìí tó kú sí mi lọ́rùn yìí ó kú díẹ̀ kan fi ṣẹkẹṣẹkẹ sí mi lọ́wọ́ náà ni mo ti ń sọ látàárọ̀ yẹ kí n tó mọ bí tí mo ti fèrò fọnà wá jọ torí ọlọ́run mi mọ̀ pé bó ṣe máa darí jẹ́ ká lọ bẹ ọmọbìnrin. ní ìwọ. rèé. ìwọ. èmi nìyí ṣé wípé lóòótọ́ ni pé ojú àmọ́ túnra rí òwe àkàlà Yorùbá tó sọ pé ká tó bá ní ìrìn àjò ó yẹ ká mẹni tá à ń tẹ̀lé wọn parọ́ ìwọ dáràn tó wọn fẹsẹ̀ fẹ́ ṣe bóbi gbígbẹ tó ni mo bọ́ wá lóko wájú kí n tó délé wọn bọ́ mọ́ àárọ̀ ọjọ́ kejì làwọn ọ̀dọ́ wọn á sí pàǹpà bá mi lé wọn lèmi àtẹ tí mo gbà lé wọn láàjọ lẹ̀dí àpòpọ̀ afẹ́ dojú ìlú bolẹ̀ wọn lọ́ọ́ bá ru kòkò lásìkò ọ̀pọ̀lọpọ̀ òòsà lára mi ńgbà wọn mú mi déjì òòsà tó ní wọn mọ́wọ́ tí wọn bẹ́sẹ̀ ní wọn fi mílẹ̀ kí n tó mọ lọ ìtìjú ẹ̀ ló mú mi wá kọ́ ìdímọ̀ kọ́ sí i. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi thank God we are still alive mi ò deny ẹ̀ mi ò dé dispute fact wípé mi ò ṣàṣemáṣe bó tó tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ a máa ní láti amend ẹ ni i am very very sorry gbogbo nǹkan tí mo bá ti ṣe fún ẹ tí ò dáa àbọ̀ náà tí mo ti gbà họ́ tẹ̀ jẹ́ ká lọ síbẹ̀ jẹ́ lọ bọ́ ọmọbìnrin jẹ́ ká bẹ̀ẹ́. lọ́bọ̀ ọ̀dọ́ ọmọbìnrin èmi n ò ní lọ ibì kankan ikú tó yà lórí mi lánàá ó tún fẹ́ gbé kàn lórí lónìí dákun dúró náà bó ló ṣe mọ ibi tí mò ń gbé. o ò máa ní rí ìṣòro ìdààmú ò máa ní dé bá téèyàn bá máa ní ìṣòro kò máa sí solution tí ò lè wà fún rẹ you don't know what i'm going through do you want to know <laughs> kò sérè kankan lọ́wọ́ mi kò sí kankan tí mo ní gẹ́gẹ́ bí eré mo dé bí àwọn ọmọ tiẹ̀ méjì mẹ́ta náà kí mi tí wọ́n kọjá lọ látìgbà tèmi àti ẹ ti ṣọ̀rẹ́ mi ò lọ́mọ ẹyọ kan ṣo tí mo lè nàka sí please má jẹ́ kí n kó àkóràn bọ́lárẹ́ má jẹ́ káyé mi bàjẹ́ bọ́lárẹ́ mo gbọ́ bọ́lárẹ́ jáde jáde má ṣe bẹ́ẹ̀ fún mi má ṣe bẹ́ẹ̀ fún mi please jọ má ṣe bẹ́ẹ̀ fún mi. ìtààmú ni ó jáde. kó sì béèrè àkóyọyọ bábálé. òrìṣà ẹ pa o òrìṣà ẹ pa o òrìṣà ẹ pa o òrìṣà ẹ pa o. Omi omi omi omi ayọ̀ náà. omi mi omi làbùmú ẹnìkan ìbomi ṣọ̀tá o. òrìṣà ni ẹ bá mi sí òrìṣà ni ẹ bá mi sí èmi ò tún mi omi rànmọ́ o òrìṣà ni ẹ bá mi sí mi o. ìdí awilade yìí o ó ti yá o abádébi iṣẹ́ iṣẹ́ là ń ṣe ọ̀ lọ́ọ̀rẹ́ o ọ̀ bọ̀ọ̀rẹ́ o ọ̀ lọ́ọ̀rẹ́ o ọ̀bọ̀ rè ìkọ́ ìkọ́ bá ńlá ìkọ́ ìkọ́ méjò lẹ́sẹ̀ óyá Oya, oya, ó wù yà ó. èyí ah, kí ni tó ṣẹlẹ̀ ah, ah, èyí ò ṣẹlẹ̀ yìí ń bo lèyí ti wá. ìyá ọmọdé ẹ lọ rèé wo yàrá àṣírí. Hmm. àwọn ẹ̀dá àti dáfà ibẹ̀ ni ifá náà mú la mú. Mm -hmm a ṣe nǹkan míì lọ́tọ̀ o. Hmm, kọ́mọ gbé o bọ́ bá fi lè gbé pẹ́rẹ́ òkú lẹ́lẹ́jà ń tà ah! kọ́mọ fọwọ́ kan mọ́ ah, ah, ẹ má sọ fàdèké ẹ má sọ wá dọ̀dàlẹ̀ wo ọtí dèwọ̀. sọ̀rọ̀ bọ̀dá bọ̀dá bọ̀ lára ẹni. kálẹ̀ jábẹ́. ọmọ wa láti gbòòrò. Ah ẹ wo wọ́n fi tipátipá bá mi lò pọ̀ ní. Ah! ọlọ́ mi parọ́ wọ́n fi tipátipá bá mi lò pọ̀ ní. tipátipá bá mi lò pọ̀. Hmm, bó o ṣe ṣe bó o ṣe rìn àwọn tá a ní kọ́ ọmọ ọ̀ṣọ́ ńkọ́. ọ̀fẹ́ pe fálẹ́kẹ̀ ìwọ náà. Ah! wọ́n ọba wa lójú jẹ́ o ọba ṣẹ̀ṣẹ̀ lójú jẹ́ ara rẹ lọ bà lójú jẹ́ ìdílé yín lọ tà lábùkù ọ̀yà bọ́ọ̀dẹ bọ́ọ̀dẹ. sáré kọ́ ní ọ̀tà bí ọyẹ bí abẹ́rẹ́ bọ́tà ọmọ ọdún jẹ́ ìdílé yín lọ bàjẹ́ kì í ṣàwa lọ bàjẹ́ àwọn aláṣẹ kọ́ bá wa ṣe bó ṣe di pé mi ò lè rú kòkò lọ́dún náà lọ́hùn-ún èmi tí mo ti ń rìn tí mo ti ń rìnrìn ẹ̀yẹ láàrin ìlú tí mo ti mọ ìwúrí wá fáwọn ẹbí mi tí mo bá rìn láàrin ìlú gbogbo èèyàn máa ń pera wọn ni pé ẹ wá wò ó àrùkò kan wà nílọ ṣé ti ìtẹ̀yẹ tí mo máa ń gbà ni mo fẹ́ rò ni àbí tẹ̀sí ẹ̀tẹ́ àtẹlẹ́yà tójú mi rí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí rà tó mo máa mọ iye oṣù tí èfi lè bọ́ ta lulẹ̀ lórí ìtìjú ọ̀rọ̀ yìí káwa lọ́ọ́ fi mọ lórí èmi nìkan kì í bá dùn o gbogbo olùṣẹ̀ṣẹ̀ wàá pálùpọ̀ wọ́n ní lọ́dún mẹ́wàá lẹ́yìn ìran mi ò túrú kòkò mọ́ àdìbọ́sà àjọ̀dún àgbùdọ̀ yọjú bẹ́ẹ̀ débi pé wọ́n mọ̀mọ́ láàrin wa ẹ wá ní foríjì pọ̀ lára ẹ̀ òrìṣà hmm. tó yẹ tó o bá lòun ní dáríjì bọ́lá rẹ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ torí pé ó ti sáàdì mi dákun bá ń dáríjì mọ̀ pé táwọn èèyàn bá mọ̀ pé bọ́lá rẹ ń bẹ láàrin ìlú ó ṣeé ṣe kí wọ́n sọ ló pa àbí wọ́n á bá ń daṣọ àṣírí bò. daṣọ àṣírí bò ta ni kébi ò daṣọ àṣírí bò bọ́lá rẹ bọ́lá rẹ tó tú mi síta ẹ wo léètọ́ fi mọ̀ pé ń bẹ láàrin ìlú rẹ̀ ètò òfin sọ ló kò parí o. mọ̀jọ̀ wọn sọ ló kò pa. wọ́n sọ ló kò pa ni. ẹ wo ọ̀nà tó yẹ ẹ mọ̀ pé ìgbà kankan ti lọ́wọ́ mi rí. ìsìngbóhùnsókè báyìí bẹ́ẹ̀ báyìí sọ̀rọ̀ rí ṣùgbọ́n ètò ẹ̀ bá wáyé. kò lè ṣeé ṣe. òyìnbó. Ah, orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bá wí fún mi ní agbọ́rọ̀. Tóyìnbó table kí ló ń pa ẹlẹ́kùn tó báyìí a ní kó má sunkún mọ́ mo fọlọ́run bẹ̀ẹ́ má rò hmm, mo mọ̀ wípé bó ṣe ń rò yẹn òun náà ni òun fa ikún tèmi ni kò wò ṣó mọ̀ pé tá a bá torí iṣu jẹpo a torí epo jẹṣu tó o bá torí nǹkan kan mí ìdáríjì arákùnrin yìí kí ló dé tó o wo tọmọ ẹ kó o dáríjì o má ṣe o mo fẹ́ kó o mọ̀ wípé ipò tó o wà yìí ọlọ́run ọba ló jẹ́ kó o débẹ̀ rántí wípé tó o bá dáríjì arákùnrin yìí tó bá fi lè kú tí ọmọ rẹ bá béèrè wípé bàbá òun dà lọ́la kí n fẹ́ sọ fún ọ ìdí nìyẹn tí wàá fi dáríjì mo mọ̀ wípé ó yẹ láti máa ṣe gbogbo tó ń ṣe ṣùgbọ́n mo fi ọlọ́run elédùnmarè bẹ̀ ló ti tèmi ọlọ́run ọba sọ nínú ọ̀rọ̀ rẹ̀ o wípé ká dáríjì àwọn tó bá ṣẹ̀ kó náà lè dáríjì wá kí ni àwa ń rò. aya mi mo fọlọ́run elédùnmarè bẹ̀ ọ́ mọ́kàn kúrò ń bẹ̀ má rò mọ́ mo fi títóbi ọlọ́run bẹ̀ ọ́. tó o bá dáríji arákùnrin tó bá fi lè kú rántí wípé ó ṣeé ṣe kọ́lọ̀ má dáríji wọn lọ ṣebí wọ̀ rẹ̀ lọ́rùn ṣé o mọ̀ ọ́n ṣe ni tọ́lọ́run fi dá ẹ lọ́la ọlọ́run tó fún ẹ lọ́mọ mi o fi ọlọ́run Elédùmarè bẹ̀ má rò ó tó rò lóòótọ́ ṣùgbọ́n má rò mo fẹ́ kó dáríjì arákùnrin jọ mo fẹ́ kó dáríjì ó yẹ kó o rò dénú kó o rò dọ́kàn kó o rò dé gbogbo ara ṣùgbọ́n má rò ọlọ́run ti gbèjà ẹ̀ o ti tẹ́ ẹ lọ́la o tún ta ọ lọ́rẹ̀ ọmọ mi ah, kí wàá ló fẹ́ rò. Yes. Wow. Yes. ti gbọ́ lára rẹ̀ wọ́n ní kó má jẹ ọ̀pọ̀ òyìnbó tèpo tèpo olóòlà yìí ó fi agídí ó jẹ ọ̀pọ̀ òyìnbó tèpo tèpo ó fi tipátipá bá mi lò pọ̀ ah! àwẹ̀dẹ̀ ọ́ iye mi ọlọ́mọ kárẹ̀ ó máa fẹ́ kó tún inú mi wá o. bọ́lá yẹn ló sọ ọjọ́ ayẹyẹ mi di yẹyẹ tó bá wá ṣe bí ṣe tìwọ́ mi ni mo fẹ́ kó gbọ́ mi kó fún mi ṣaṣẹ láti wákàtí lọ kí bọ́lá yẹn máa bóbìnrin lónìí kó má jèrè ẹ̀ kí gbogbo ohun tí ń jẹ́ àtọ̀ lára bọ́lá rẹ̀ kíkó lárẹ́ má lè jèrè kankan lù rẹ̀ o mo fẹ́ kẹ́ gbọ́ máa jẹ sọ́dọ̀ṣẹ̀. òótọ́ ni mo lọ sí odò àwẹ̀já tí mo lọ ṣépè fún wọn fún wọn lọ́dún náà lọ. mo fẹ́ rò tí mi ò ní rò àbí mo fẹ́ rò tí ń rò mo ṣépè lóòótọ́ àmọ́ láti sìn mo ti forí jì yín o inú yín ó dùn ayọ̀ yín ó kún ó ṣàforíjì fún yín inú yín á dùn ẹ má ẹ má dọ̀bálẹ̀. rárá ẹlẹ́dẹ̀ ni mò ń dọ̀bálẹ̀ fún o ṣe gan mo dúpẹ́. lọ́wọ́ mú inú yín dùn ayọ̀ yín ó kún. òrìṣà tó yìnbọn o ṣe òkú àpọ́nlé ni. Hmm. nǹkan tẹ́ ẹ ṣe lọ́jọ́ náà lọ ó dùn mí oníṣòótọ́ ọmọ tí mo bí ni bàbá rẹ̀ nù. Hmm, ó ní bẹ́ẹ̀ ni. you are my daughter. Come Ọmọbìnrin, please go. Please go. ó ṣe mo dúpẹ́ ọkọ àpọ́nlé mi olódùmarè ò ní kọ́ ọ náà lábùkù láìláì àmọ́ bọ́lárẹ́ abala kan la yanjú o ọkà bala kejì dákun tóyìnbó bó o láṣẹ lọ rí ègún tó olóògé fún bọ́láre lọ́dọ̀ àwọn ìjà. ebi bíi abábágungi náà là á gbé sọ ọ̀dọ̀ àwẹ̀dá náà ni àátúpadà lọ torí ibẹ̀ náà mo ti kó tí mo rò ká mọ dúpẹ́ lọ́wọ́ orí mi tó wá di pé àwọn náà wá ń padà wá ní ìsìn náà látún lọ ṣàlàyé fún pé wọ́n ti wá wọ́n ti tọrọ àforíjì o. ọ̀rẹ́ ọ̀rẹ́ I don't think we need to do anything again. Oh, exactly. ẹ bá ní amọ̀ ṣe ń gbà. mi ò bímọ kò sí ìtọ́ ọdún sọmọ fún mi àdọ́mọdé ni ó ní mo wò pé kí la tún dààmú fún ṣe bọ́mọ tí mò ń wá káàkiri náà ní tó ní ní kábí. ẹ̀dùnwá ẹgbẹ́ méjì tó wọ́n dúkùú ẹ̀ka ìlú. ọmọ ìjókòó ọmọ ìjókòó ore yeye o ore yeye o ore yeye mọ̀rọ̀ o ọ̀rọ̀ yeye ó ṣòro òjijì omi àwẹ̀dá máa gbọ́ ilé àkòdì ìyá àgèdè pẹ̀lẹ́ wa lónìí lóru gàárè kúrè o omi o ọta o ẹ̀rí o ẹ̀dọ̀ o àgbá o ore yeye o ìyá mi ọlọ́mọ kàárè abiyamọ tí ń retí igbe èmi náà ni èmi ni mo kétọ̀ wà mo ní ogbón mi kó fohùn mi ṣàṣẹ lọ́jọ́ kìíní àná bọ́lárí ọjọ́ rèé o òun ló ṣẹ̀sí wo mi ìyá mi ẹ sì ti jẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe tó fún un ẹni tí gbìn rẹ̀ wá fi bóòsà lọ́jọ́ sí òun ló tún ti fi wá gbolẹ̀ wájú wo mi yìí ó kóró ó lábì amọ̀ ní ọ́ ó lóun ti kétọ̀ wá báyìí ó ní kẹ́ ẹ ṣàforíjì fóun ẹ̀yin náà lẹ sọ fún wa di amọ nìyí ẹ̀yin lábí amọ tí ń retí ìgbé àwọ̀dá ti kẹ́kọ̀ọ́ ní wàá báyìí kẹwàájú orí pa omi lọ́sùn lóra yìí káyé rò ó tutù kó rọ̀ kẹwàá sàánú ẹ wá gbàdúrà rẹ̀ lágbàfojú rẹ̀ kẹjẹ kí ayé rẹ̀ ó tù kó tù ṣẹ ìṣẹ́tọ̀ ọ̀rọ̀ ló kù ó bọ́nú ẹ̀rí owó ẹ̀ṣẹ́ nù gbogbo àṣẹ èrí ìkó lọ òfò ayé bọ́lá rẹ báyìí kẹ wá bá àwẹ̀ dànù látòní lọ kórì pa àwọn omi o kẹ wá ṣẹ̀rọ̀ fún mi o kálàáfíà tó ó jèrè mo ní mímí mo jèrè ẹjọ́ wá jèrè báyìí kó jèrè ara rẹ̀ kó jèrè bí àtàfàrà bí àtàfàtọ̀ bí àtẹ̀fẹ́nu bí kó jèrè gbogbo wọn o kó rèrè kó rèrè ayé jẹ o ẹ wá ṣàlẹ̀ ẹjọ́ rí pa àwọn omi láyé rẹ o kò jù báà náà lọ òun náà ṣáà ti fọkàn gbàdúrà pé kí gbogbo ẹ̀ ń rí bẹ́ẹ̀ ẹja mọ̀ lọ oṣù yóò ti tọ́ ìyá mi ẹja mọ̀ lọ ẹrọra ẹrọra ẹrọra ẹrọra. problem sí problem nàìjíríà tó ń wá sí ẹ̀dá kan. a ti fọ. ẹ̀kọ́ rẹ̀ yẹ̀yẹ́ o. kí lẹ wí ní sòótọ́ mi kan náà. Ah, ah, ọ̀rẹ́ ọ̀sùn ọ̀sẹ̀ ewu ọ̀rẹ́ yẹ̀yẹ́ o ẹ àwọn náà ti fọ ẹsẹ̀ wọn dúpẹ́ omi sòtọ́ wa omi sòtọ́ ló ní wọ́n lò ní òrùkòkò. Ah, àdúgbò ẹ. obìnrin bí ọkùnrin ló mọ̀ ẹ ti rí ẹ ti rí gbígbà àgbà gbàgbà àti ìgbà náà ni omi sòtọ́ ọ̀hún. ẹ̀kọ́ rẹ̀ yẹ̀yẹ́ o. three hundred pè yẹn ṣe ń kúrò bẹ́ẹ̀ ni. yes mo ti order fún a lot of things níbẹ̀ o. <laughs> Eh, no no no ọjà wọn ò wọ́n bẹ́ẹ̀ o mo ti fún wọn lówó gan bí abi two million naira yes bí two million ah ó mọ nǹkan tí mo tiẹ̀ ń rò no no no no wọ́n ì tí ì lè wá kó báyìí sìn mo fẹ́ fi surprise wọn so máa ń rò pé bóyá kó jẹ́ bíá bíi àókò ọ̀tún làbọ̀ náà ó tẹ̀lé jọjọ́ yẹn gangan ó mọ ọjọ́ ọdún yẹn gangan gangan ni mo fẹ́ kàn bí wá síbẹ̀ ẹ ọjọ́ ọdún wọn òrìṣà ọdúndún yẹn ẹ tó bá ti ń ṣọdún yẹn lọ yẹn tí gbogbo ẹ̀ ń dùn mọ́ra wọn yẹn mo fẹ́ kàn gbé gbogbo ẹ̀ wá síbẹ̀ ó dẹ̀ mọ̀ kọjá ẹ̀ níbẹ̀ de ìṣòótọ́ ẹ má tẹ̀lé fi surprise wọn dáadáa <laughs> èmi ti kúrò mí sìn yìí o náà mo ti yan fún mo ti transfer owó fún wọn wọn kàn máa kó wá síbẹ̀ lọ́jọ́ ọdún yẹn ni where are you presently? No, you may lost so tense. Check ká bára pàdé No, I have it there. Eh? Ìyẹn wà nínú bóòtù mi wà. Ó wà jẹ́ kí n Okay, okay, okay then. Yes. Yes. Yes. Yes. yeah. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. wò ìdè lọ́wọ́ lẹ́sẹ̀ obìnrin aṣọ rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sódìdì. all adárópalé adárópalé èyí ní àkàjà ló sùn àkàjà nítorí bọ́lárí ọ̀rẹ́ mi kí ló dé tọ̀rọ̀ rẹ̀ tí wọ́n á já sí báyìí. kí má ó tojú sẹ́mi náà. ẹ wo ẹ àgbà pé kádàrá nìyẹn àkọọ́lẹ̀ ni ẹ wo lè ṣẹ́bọ́ lè so oògùn bá a ti wáyé páàrí láàrin o ẹ jẹ́ àmọ́ pé kò ká kúrò torí èmi mọ̀ pé abiyamọ làwẹ̀já ó ti foríjì yìí ṣùgbọ́n ẹ̀dá ò lè tà sí kádàrà hmm. ẹ wo ní tí ó ṣe ni ìgbà ìṣe ni. èmi èmi yà lọ rí bọmọ ìlódò àbí. Eh, ọ̀jẹ̀ dandan ọlọ́run ọdún dún wá sóde.